ìhìnrere ti máàkù orí kìíní. ìbẹ̀rẹ̀ ìhìnrere jésù kristi ọmọ ọlọ́run bí a ti kọ nínú ìwé wòlíì àìsáyà. kíyèsí mo rán oníṣẹ́ mi síwájú rẹ ẹni tí yóò tún ọ̀nà rẹ ṣe níwájú rẹ ohùn ẹnìkan tí ń kígbe ní ijù ẹ tún ọ̀nà olúwa ṣe ẹ ṣe ojú ọ̀nà rẹ̀ tọ́ johanu dé ẹni tí ó ń baptisi ní ijù tí ó sì ń wàásù baptisimu ìrònúpìwàdà fún ìdáríjì ẹ̀ṣẹ̀ gbogbo ilẹ̀ judea àti gbogbo àwọn ará jerusalemu jáde tọ̀ ọ́ lọ a sì ti ọwọ́ rẹ̀ baptisi gbogbo wọn ní odò jọ́dánì wọ́n ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn johanu sì wọ aṣọ irun ìbákasíẹ ó sì di àmùrè awọ mọ́ ẹ̀gbẹ́ rẹ̀ ó sì ń jẹ iṣu àti oyin ìgàn ó sì ń wàásù wípé. ẹnìkan tí ó pọ̀ jù mí lọ ń bọ̀ lẹ́yìn mi okùn bàtà ẹsẹ̀ ẹni tí èmi kò tó bẹ̀rẹ̀ tú èmi fi omi baptisi yín ṣùgbọ́n òun yóò fi ẹ̀mí mọ́ baptisi yín. ó sì ṣe ní ọjọ́ wọn ni jésù jáde wá láti násárẹ́tì ti galili a sì ti ọwọ́ johannu baptisi rẹ̀ ní odò jọ́dánì lójú kan náà bí ó sì ti gòkè láti inú omi wá ó rí ọ̀run pínyà ẹ̀mí ń sọ̀kalẹ̀ bí àdàbà lé e lórí ohùn kan sì ti ọ̀run wá wípé. ìwọ ni àyànfẹ́ ọmọ mi ẹni tí inú mi dùn sí gidigidi. lójú kan náà ẹ̀mí sì darí rẹ̀ sí ijù ó sì wà ní ogójì ọjọ́ ní ijù àti ọwọ́ sátánì dán an wò ó sì wà pẹ̀lú àwọn ẹranko ìgbẹ́ àwọn áńgẹ́lì sì ń ṣe ìrànṣẹ́ fún un. lẹ́yìn ìgbà tí a fi Jòhánù sínú túbú tán Jésù lọ sí Gálílì ó wàásù ìhìnrere ìjọba Ọlọ́run ó sì ń wí pé. àkókò náà dé ìjọba Ọlọ́run sì kù sí dẹ̀dẹ̀ ẹ ronúpìwàdà kí ẹ sì gba ìhìnrere gbọ́. bí ó sì ti rìn létí òkun Gálílì ó rí Símónì àti Áńdérù arákùnrin rẹ̀ wọ́n ń sọ àwọn wọn sínú òkun nítorí tí wọ́n ṣe apẹja jésù sì wí fún wọn pé. ẹ máa tọ̀ mí lẹ́yìn èmi ó sì sọ yín di apẹja ènìyàn. lójú kan náà wọ́n sì fi àwọn wọn sílẹ̀ wọ́n sì tọ̀ lẹ́yìn bí ó sì ti lọ síwájú díẹ̀ ó rí jákọ́bù ọmọ sébédè àti johanu arákùnrin rẹ̀ wọ́n wà nínú ọkọ̀ wọ́n ń dí àwọn wọn lójú kan náà ó sì pè wọ́n wọ́n sì fi sébédè bàbá wọn sílẹ̀ nínú ọkọ̀ pẹ̀lú àwọn alágbàṣe wọ́n sì tọ̀ ọ́ lẹ́yìn wọ́n sì lọ sí kapanaomu lójú kan náà ó sì wọ inú sínágọ́gù ní ọjọ́ ìsinmi ó sì ń kọ́ni ẹnu sì yà wọ́n sí ẹ̀kọ́ rẹ̀ nítorí tí ó ń kọ́ wọn bí ẹni tí ó ní àṣẹ kì í sì ṣe bí àwọn akọ̀wé ọkùnrin kan sì wà nínú sínágọ́gù wọn tí ó ní ẹ̀mí àìmọ́ ó sì kígbe sókè. So ó wí pé. jọ̀wọ́ wa jẹ́ kí ni ṣe tàwa tirẹ̀ jésù ará násárẹ́tì ìwọ wá láti pa wá run èmi mọ ẹni tí ìwọ ṣe ẹni mímọ́ ọlọ́run. jésù sì bá a wí ó wí pé. pa ẹnu rẹ mọ́ kí o sì jáde kúrò lára rẹ̀. nígbà tí ẹ̀mí àìmọ́ náà sì gbé e ṣánlẹ̀ ó ké ní ohùn rárá ó sì jáde kúrò lára rẹ̀ a sì ṣe gbogbo wọn tó bẹ́ẹ̀ tí wọ́n fi ń bi ara wọn léèrè wípé. kí ni èyí ẹ̀kọ́ tuntun ni èyí nítorí tí ó fi agbára pàṣẹ fún àwọn ẹ̀mí àìmọ́ wọ́n sì gbọ́ tirẹ̀. lójú kan náà òkìkí rẹ̀ sì kàn yí gbogbo ẹkùn Gálílì ká nígbà tí wọ́n sì jáde kúrò nínú sínágọ́gù lójú kan náà wọ́n wọ ilé Símónì àti Áńdérù pẹ̀lú Jákọ́bù àti Jòhánù ìyá aya símónì sì dùbúlẹ̀ àìsàn ibà wọ́n sì sọ ọ̀ràn rẹ̀ fún un ó sì wá ó fà á lọ́wọ́ ó sì gbé e dìde lójú kan náà ibà náà sì fi í sílẹ̀ ó sì ń ṣe ìrànṣẹ́ fún wọn nígbà tí ó di àṣálẹ́ tí oòrùn wọ̀ wọ́n gbé gbogbo àwọn aláìsàn àti àwọn tí ó ní ẹ̀mí èṣù tọ̀ wá gbogbo ìlú sì péjọ ní ẹnu ọ̀nà ó sì wo ọ̀pọ̀ àwọn tí ó ní onírúurú àrùn sàn ó sì lé ọ̀pọ̀ ẹ̀mí èṣù jáde kò sì jẹ́ kí àwọn ẹ̀mí èṣù náà kí ó fọhùn nítorí tí wọ́n mọ̀ ọ́n ó sì dìde ní òwúrọ̀ kí ilẹ̀ tó mọ́ ó sì jáde lọ sí ibi ìjù kan níbẹ̀ ni ó sì ń gbàdúrà Símónì àti àwọn tí ó wà pẹ̀lú rẹ̀ sì tọ̀sẹ̀ rẹ̀ nígbà tí wọ́n sì rí i wọ́n wí fún un pé. gbogbo ènìyàn ń wá ọ. ó sì wí fún wọn pé. ẹ jẹ́ kí a lọ sí ìlú mìíràn kí èmi kí ó lè wàásù níbẹ̀ pẹ̀lú nítorí èyí ni èmi sáà ṣe wá. ó sì ń wàásù nínú sínágọ́gù wọn lọ ní gbogbo Gálílì ó sì ń lé àwọn ẹ̀mí èṣù jáde ọkùnrin kan tí ó dẹ́tẹ̀ sì tọ̀ wá ó sì kúnlẹ̀ níwájú rẹ̀ ó sì ń bẹ̀ ẹ́ ó sì wí fún un pé. bí ìwọ bá fẹ́ ìwọ lè sọ mí di mímọ́. Jésù ṣàánú rẹ̀ ó na ọwọ́ rẹ̀ ó fi bà á ó sì wí fún un pé. mo fẹ́ ìwọ di mímọ́. bí ó sì ti sọ̀rọ̀ lójú kan náà ẹ̀tẹ̀ náà fi í sílẹ̀ ó sì di mímọ́ ó sì kìlọ̀ fún un gidigidi lójú kan náà ó sì rán an lọ ó sì wí fún un pé. wò ó má ṣe sọ ohunkóhun fún ẹnikẹ́ni ṣùgbọ́n lọ fi ara rẹ hàn fún àlùfáà kí o sì bùn ẹ̀bùn ìwẹ̀nùmọ́ rẹ. Mósè ti pa ní ẹ̀rí fún wọn. ṣùgbọ́n ó jáde ó sì bẹ̀rẹ̀ sí kó kìkì àti sí ìtàn ọ̀rọ̀ náà kálẹ̀ tó bẹ́ẹ̀ tí Jésù kò sì lè wọ ìlú ní gbangba mọ́ ṣùgbọ́n ó wà lẹ́yìn odi ní ibi jù wọ́n sì tọ̀ ọ́ wá láti ìhà gbogbo wá. Máàkù orí kejì nígbà tí ó sì tún wọ kapanaomu lọ lẹ́yìn ijọ́ mélòó kan òkìkí kàn yíká pé ó wà nínú ilé lójú kan náà ọ̀pọ̀ ènìyàn sì péjọ tó bẹ́ẹ̀ tí àyè kò sí fún wọn mọ́ kò sí títí dé ẹnu ọ̀nà ó sì wàásù ọ̀rọ̀ náà fún wọn wọ́n sì wá sọ́dọ̀ rẹ̀ wọ́n gbé ẹnìkan tí ó ní ẹ̀gbàtọ́ wá ẹni tí mẹ́rin gbé nígbà tí wọn kò sì lè sún mọ́ ọ nítorí ọ̀pọ̀ ènìyàn wọ́n sì ṣí òrùlé ilé níbi tí ó gbé wà nígbà tí wọ́n sì dá a lu tán wọ́n sọ àkéte náà kalẹ̀ lórí èyí tí ẹlẹ́gbà náà dùbúlẹ̀ nígbà tí jésù rí ìgbàgbọ́ wọn ó wí fún ẹlẹ́gbà náà pé. ọmọ adarí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́. ṣùgbọ́n àwọn kan nínú àwọn akọ̀wé wà tí wọ́n jókòó níbẹ̀ wọ́n sì ń gbèrò ní ọkàn wọn wípé èéṣe tí ọkùnrin yìí fi sọ̀rọ̀ báyìí ó ń sọ ọ̀rọ̀ òdì ta ni ó lè dárí ẹ̀ṣẹ̀ yìí ni bí kò ṣe ẹnìkan àní ọlọ́run. lójú kan náà bí jésù ti wòye ní ọkàn rẹ̀ pé wọ́n ń gbèrò bẹ́ẹ̀ nínú ara wọn ó wí fún wọn pé. èéṣe tí ẹ̀yin fi ń ro nǹkan wọ̀nyí nínú ọkàn yín èwo ni ó yá jù láti wí fún ẹlẹ́gbà náà pé a dárí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́ tàbí láti wí pé dìde sì gbé àkéte rẹ kí o sì máa rìn ṣùgbọ́n kí ẹ lè mọ̀ pé ọmọ ènìyàn ní agbára ní ayé láti dárí ẹ̀ṣẹ̀ jì ni. ó wí fún ẹlẹ́gbà náà pé. mo wí fún ọ dìde gbé àkéte rẹ kí o sì máa lọ ilé rẹ. ó sì dìde lójú kan náà ó sì gbé àkéte náà ó sì jáde lọ ní ojú gbogbo wọn tí ó bẹ́ẹ̀ tí ẹnu fi ya gbogbo wọn wọ́n sì yin ọlọ́run lógo wípé àwa kò rí irú èyí rí. ó sì tún jáde lọ sí etí òkun gbogbo ìjọ ènìyàn sì wá sọ́dọ̀ rẹ̀ ó sì kọ́ wọn bí ó sì ti ń kọjá lọ ó rí léfì ọmọ alfeu ó jókòó ní bodè ó sì wí fún un pé. máa tọ̀ mí lẹ́yìn. ó sì dìde ó tọ̀ ọ́ lẹ́yìn ó sì ṣe. Si bí ó sì ti jókòó ti oúnjẹ ní ilé rẹ̀ ọ̀pọ̀ àwọn agbowó òde àti ẹlẹ́ṣẹ̀ wá bá jésù jókòó pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ nítorí tí wọ́n pọ̀ wọ́n sì tọ̀ ọ́ lẹ́yìn nígbà tí àwọn akọ̀wé àti àwọn farisí sì rí i tí ó ń bá àwọn agbowó òde àti àwọn ẹlẹ́ṣẹ̀ jẹun wọ́n wí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé. èétí rí tí ó fi ń bá àwọn agbowó àti àwọn ẹlẹ́ṣẹ̀ jẹ tí ó sì ń bá wọn mu nígbà tí jésù gbọ́ ó wí fún wọn pé. àwọn tí ara wọn le kì í wá oníṣègùn bí kò ṣe àwọn tí ara wọn kò dá èmi kò wá láti pe àwọn olódodo bí kò ṣe àwọn ẹlẹ́ṣẹ̀ sí ìrònúpìwàdà. àwọn ọmọ ẹ̀yìn johanu àti àwọn ọmọ ẹ̀yìn àwọn farisi a máa gbàwẹ̀ wọ́n sì wá wọ́n sì bí i pé. èéṣe tí àwọn ọmọ ẹ̀yìn johanu àti àwọn ọmọ ẹ̀yìn àwọn Farisí fi ń gbàwẹ̀ ṣùgbọ́n àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ kò gbàwẹ̀. Jésù sì wí fún wọn pé. ẹ̀yin lè mú kí àwọn ọmọ ilé ìyàwó gbàwẹ̀ nígbà tí ọkọ ìyàwó ń bẹ lọ́dọ̀ wọn níwọ̀n ìgbà tí wọ́n ní ọkọ ìyàwó lọ́dọ̀ wọn wọn kò lè gbàwẹ̀ ṣùgbọ́n ọjọ́ ń bọ̀ nígbà tí a ó gba ọkọ ìyàwó lọ́wọ́ wọn nígbà náà ni wọn ó gbàwẹ̀ ní ìjọ wọn ni. Wa, kò sí ẹni tí fi ìdá àṣà aṣọ titun mọ́ ògbólógbòó ẹ̀wù bí bẹ́ẹ̀ kọ́ èyí titun tí a fi lẹ̀ ẹ́ á fa ògbólógbòó ya aṣọ á sì máa ya síwájú kò sí ẹni tí fi ọtí wáìnì titun sínú ògbólógbòó ìgò bí bẹ́ẹ̀ kọ́ ọtí wáìnì titun á bẹ́ ìgò náà ọtí wáìnì á sì dànù ìgò náà á sì fàya. Si ṣùgbọ́n ọtí wáìnì tuntun ni a fi sínú ìgò tuntun. ó sì ṣe bí jésù ti ń kọjá lọ láàrin oko ọkà ní ọjọ́ ìsinmi àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ bẹ̀rẹ̀ sí í máa ya ìpẹ́ ọkà bí wọ́n ti ń lọ àwọn farisí sì wí fún un pé. wò ó èéṣe tí wọ́n bí ṣe èyí tí kò yẹ ní ọjọ́ ìsinmi. ó sì wí fún wọn pé. ẹ̀yin kò ti ka ohun tí dáfídì ṣe nígbà tí ó ń ṣe aláìní tí ebi sì ń pa á òun àti àwọn tí ó wà lọ́dọ̀ rẹ̀ bí ó ti wọ inú ilé ọlọ́run lọ ní ọjọ́ abiatari olórí àlùfáà tí ó sì jẹ àkàrà ìfihàn tí kò tọ́ fún un láti jẹ bí kò ṣe fún àwọn àlùfáà ó sì fi fún àwọn tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ pẹ̀lú. ó sì wí fún wọn pé. a dá ọjọ́ ìsinmi nítorí ènìyàn a kò dá ènìyàn nítorí ọjọ́ ìsinmi nítorí náà ọmọ ènìyàn ni olúwa ọjọ́ ìsinmi pẹ̀lú. máàkù orí kẹta. ó sì tún wọ inú sínágógù lọ ọkùnrin kan sì ń bẹ níbẹ̀ tí ọwọ́ rẹ̀ kan rọ wọ́n sì ń ṣọ́ bí ó mú un láradá ní ọjọ́ ìsinmi kí wọn kí ó lè fi í sùn ó sì wí fún ọkùnrin náà tí ọwọ́ rẹ̀ rọ pé. dídé. dúró láàrin. ó sì wí fún wọn pé. ó tọ́ láti máa ṣe rere ní ọjọ́ ìsinmi tàbí láti máa ṣe búburú láti gba ẹ̀mí là tàbí láti pa àrùn. wọ́n sì dákẹ́ nígbà tí ó sì fi ìbínú wo gbogbo wọn yíká tí inú rẹ̀ bàjẹ́ nítorí lílé àyà wọn ó wí fún ọkùnrin náà pé. na ọwọ́ rẹ. ó sì nà án ọwọ́ rẹ̀ sì padà bọ̀ sípò gẹ́gẹ́ bí èkejì. àwọn Farisí jáde lọ lójú kan náà láti bá àwọn ọmọ ẹ̀yìn Hẹ́rọ́dù gbìmọ̀ pọ̀ sí i bí àwọn ìbá ti ṣe pa á. Jésù pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì kúrò níbẹ̀ lọ sí etí òkun ìjọ ènìyàn púpọ̀ láti Gálílì àti Jùdíà wá sì tọ́ lẹ́yìn àti láti Jerúsálẹ́mù àti láti Idumea àti láti òkè odò Jọ́dánì àti àwọn tí ó wà ní hatirion sidoni ìjọ ènìyàn púpọ̀ nígbà tí wọ́n gbọ́ ohun ńlá tí ó ṣe wọ́n tọ̀ ọ́ wá ó sì wí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé kí wọ́n mú ọkọ̀ kékeré kan súnmọ́ òun nítorí ìjọ ènìyàn kí wọ́n kí ó má bàa bìlú nítorí tí ó mú ọ̀pọ̀ ènìyàn lára dá tó bẹ́ẹ̀ tí wọ́n ń bi ara wọn lù ú láti fi ọwọ́ kàn án iye àwọn tí ó ní àrùn àti àwọn ẹ̀mí àìmọ́ nígbàkúgbà tí wọ́n bá rí i wọn á wólẹ̀ níwájú rẹ̀ wọn á kígbe sókè wípé. ìwọ ni ọmọ ọlọ́run. ó sì kìlọ̀ fún wọn gidigidi pé kí wọn kí ó má ṣe fi ohun hàn. ó sì gun orí òkè lọ ó sì ń pe ẹnikẹ́ni tí ó fẹ́ sọ́dọ̀ rẹ̀ wọ́n sì tọ̀ ọ́ wá ó sì yan àwọn méjìlá kí wọn kí ó lè máa gbé ọ̀dọ̀ rẹ̀ àti kí ó lè máa rán wọn lọ láti wàásù àti láti ní agbára láti wo àrùnkárùn sàn àti láti lé àwọn ẹ̀mí èṣù jáde simoni ẹni tí ó sì sọ àpèlé rẹ̀ ní pétérù àti jákọ́bù ọmọ sébédè àti johanu arákùnrin jákọ́bù ó sì sọ àpèlé wọn ní boanerge èyí tí jẹ́ àwọn ọmọ àrá àti anderu àti filipi àti bartolomeu àti mateu àti tomasi àti jákọ́bù ọmọ alfeu àti tadeu àti sinmoni tí a ń pè ní selote àti judasi iskariotu ẹni tí ó sì fi hàn pẹ̀lú wọ́n sì wọ ilé kan lọ ìjọ ènìyàn sì tún wọ́jọ pọ̀ àní tó bẹ́ẹ̀ tí wọn kò tilẹ̀ lè jẹ oúnjẹ nígbà tí àwọn ìbátan rẹ̀ sì gbọ́ èyí ni wọ́n jáde lọ láti mú un nítorí tí wọ́n wú pé. orí rẹ̀ bàjẹ́. àwọn akọ̀wé tí ó ti Jerusalem sọ̀kalẹ̀ wá wípé ó ní bẹ́sẹ̀bùbù olórí àwọn ẹ̀mí èṣù ni ó sì fi ń lé àwọn ẹ̀mí èṣù jáde. ó sì pè wọ́n sọ́dọ̀ rẹ̀ ó sì fi òwe kan bá wọn sọ̀rọ̀ pé. sátani yóò ti ṣe lè lé sátani jáde bí ìjọba kan bá sì yapa sí ara rẹ̀ ìjọba náà kì yóò lè dúró bí ilé kan bá sì yapa sí ara rẹ̀ ilé náà kì yóò lè dúró bí sátani bá sì dìde sí ara rẹ̀ tí ó sì yapa òun kì yóò lè dúró ṣùgbọ́n yóò ní òpin kò sí ẹni tí ó lè wọ ilé ọkùnrin alágbára kan lọ kí ó sì kó o ní ẹrù lọ bí kò ṣe pé ó tètè kọ́ de ọkùnrin alágbára náà ní okùn nígbà náà ni yóò lè kó ní ẹrù ní ilé lóòótọ́ ni mo wí fún yín gbogbo ẹ̀ṣẹ̀ ni a ó dárí wọn jì àwọn ọmọ ènìyàn àti gbogbo ọ̀rọ̀ òdì nípa èyí tí wọ́n ó máa fi sọ̀rọ̀ òdì ṣùgbọ́n ẹni tí ó bá sọ̀rọ̀ òdì sí ẹ̀mí mímọ́ kì yóò ní ìdáríjì títí láé ṣùgbọ́n ó wà nínú ewu ẹ̀bi àìnípẹ̀kun. nítorí tí wọ́n wí pé. ó ní ẹ̀mí àìmọ́. nígbà náà ni àwọn arákùnrin rẹ̀ àti ìyá rẹ̀ wá wọ́n dúró lóde wọ́n sì ránṣẹ́ sí i wọ́n ń pè é àwọn ọ̀pọ̀ ènìyàn sì jókòó lọ́dọ̀ rẹ̀ wọ́n sì wí fún un pé. wo ìyá rẹ àti àwọn arákùnrin rẹ ń wá ọ lóde. ó sì dá wọn lóhùn wípé. ta ni ṣe ìyá mi tàbí àwọn arákùnrin mi. ó sì wo gbogbo àwọn tí ó jókòó lọ́dọ̀ rẹ̀ yíká ó sì wí pé. wo ìyá mi àti àwọn arákùnrin mi nítorí ẹnikẹ́ni tí ó bá ṣe ìfẹ́ Ọlọ́run òun náà ni arákùnrin mi àti arábìnrin mi àti ìyá mi. máàkù orí kẹrin. ó sì tún bẹ̀rẹ̀ sí í kọ́ni létí òkun ọ̀pọ̀ ìjọ ènìyàn sì péjọ sọ́dọ̀ rẹ̀ tó bẹ́ẹ̀ tí ó bọ́ sínú ọkọ̀ kan ó sì jókòó nínú òkun gbogbo àwọn ènìyàn sì wà ní ilẹ̀ létí òkun ó sì fi òwe kọ́ wọn ní ohun pípọ̀ ó sì wí fún wọn nínú ẹ̀kọ́ rẹ̀ pé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 ṣùgbọ́n nígbà tí oòrùn gòkè ó jóná nítorí tí kò ní gbòǹgbò ó gbẹ díẹ̀ sì bọ́ sáàrin ẹ̀gún nígbà tí ẹ̀gún sì dàgbà sókè ó fún un pa kò sì so èso òmíràn sì bọ́ sí ilẹ̀ rere ó sì so èso tí ó ń dàgbà tí ó sì ń pọ̀ ó sì mú èso jáde wá òmíràn ọgbọọgbọ̀n òmíràn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 nítorí nírírí kí wọn kí ó lè rí kí wọn má sì kíyèsí àti ní gbígbọ́ kí wọn kí ó lè gbọ́ kí ó má sì yé wọn kí wọn kí ó má bàa yí padà kí a má bàa dáríjì wọn. ó sì wí fún wọn pé. ẹ̀yin kò mọ òwe yìí ẹ̀yin ò wá ti ṣe lè mọ òwe gbogbo afúrúgbìn fúrúgbìn ọ̀rọ̀ náà àwọn wọ̀nyí sì ni ti ẹ̀bá ọ̀nà níbi tí a fúrúgbìn ọ̀rọ̀ náà nígbà tí wọ́n sì ti gbọ́ lójú kan náà Sátánì wá ó sì mú ọ̀rọ̀ náà tí a fọ́n sí àyà wọn kúrò àwọn wọ̀nyí pẹ̀lú sì ni àwọn tí a fọ́n sórí ilẹ̀ àpáta àwọn ẹni tí nígbà tí wọ́n bá gbọ́ ọ̀rọ̀ náà lójú kan náà wọ́n á fi ayọ̀ gbà á wọn kò sì ní gbòǹgbò nínú ara wọn ṣùgbọ́n wọ́n á wà fún ìgbà díẹ̀ lẹ́yìn náà nígbà tí wàhálà tàbí inúnibíni bá dìde nítorí ọ̀rọ̀ náà lójú kan náà wọ́n á kọsẹ̀ àwọn wọ̀nyí ni àwọn tí a fún sáàrin ẹ̀gún àwọn tí ó gbọ́ ọ̀rọ̀ náà àníyàn ayé àti ìtànjẹ ọ̀rọ̀ àti ìfẹ́kùfẹ́ ohun mìíràn sì bọ́ sínú wọn wọ́n fún ọ̀rọ̀ náà pa bẹ́ẹ̀ ni ó sì jẹ́ aláìléso àwọn wọ̀nyí sì ni èyí tí a fún sí ilẹ̀ rere irú àwọn tí ó gbọ́ ọ̀rọ̀ náà tí wọ́n sì gbà á tí wọ́n sì so èso òmíràn ọgọ́ọgbọ̀n òmíràn ọgọ́tọ̀ọ̀ta òmíràn ọgọ́rọ̀ ọ̀rún. ó sì wí fún wọn pé. a gbé fìtílà wá láti fi sábẹ́ òṣùwọ̀n tàbí sábẹ́ àkètè kí a má sì ṣe gbé e ka orí ọ̀pá fìtílà nítorí kò sí ohun tí ó lùmọ̀ bí kò ṣe kí a lè fi hàn bẹ́ẹ̀ ni kò sí ohun tí ó wà ní ìkọ̀kọ̀ bí kò ṣe pé kí ó lè yọ sí gbangba bí ẹnikẹ́ni bá ní etí láti fi gbọ́ kí ó gbọ́. ó sì wí fún wọn pé. ẹ máa kíyèsí ohun tí ẹ̀yin ń gbọ́ òṣùwọ̀n tí ẹ̀yin bá fi wọ̀n òun ni a ó fi wọ̀n fún yín a ó sì fi kún un fún yín nítorí ẹni tí ó bá ní òun ni a ó fi fún àti ẹni tí kò bá sì ní lọ́wọ́ rẹ̀ ni a ó sì gba èyí náà tí ó ní. ó sì wí pé. bẹ́ẹ̀ sá ìjọba ọlọ́run ó dàbí ẹni pé kí ọkùnrin kan fúrúgbìn sórí ilẹ̀ kí ó sì sùn kí ó sì dìde ní òru àti ní ọ̀sán kí irúgbìn náà kí ó sì sọ jáde kí ó sì dàgbà òun kò sì mọ bí ó ti rí nítorí ilẹ̀ a máa so èso jáde fún ara rẹ̀ èkíní èèrù lẹ́yìn náà ìpẹ́ lẹ́yìn náà ìkún mọ́ ọkà nínú ìpẹ́ ṣùgbọ́n nígbà tí èso bá pọ́n tán lójú kan náà òun á tẹ bọ inú rẹ̀ nítorí ìgbà ìkórè dé. ó sì wí pé. kí ni a ó fi ìjọba ọlọ́run wé tàbí kí ni àbá fi ṣe àkàwé rẹ̀ ó dàbí wóró irúgbìn mustadi èyí tí nígbà tí a gbìn ín sí ilẹ̀ bí ó tilẹ̀ ṣe pé ó kéré ju gbogbo irúgbìn tí ó wà ní ilẹ̀ lọ síbẹ̀ nígbà tí a gbìn ín ó dàgbà sókè ó sì di títóbi ju gbogbo ewébẹ̀ lọ ó sì pa ẹ̀ka ńlá tó bẹ́ẹ̀ tí àwọn ẹyẹ ojú ọ̀run lè máa gbé abẹ́ òjìji rẹ̀ irú ọ̀pọ̀ òwe bẹ́ẹ̀ ni ó fi ń bá wọn sọ̀rọ̀ níwọ̀n bí wọ́n ti lè gbà á sí ṣùgbọ́n òun kì í bá wọn sọ̀rọ̀ láìsí òwe nígbà tí ó bá sì kù àwọn nìkan òun á sì sọ ìdí ohun gbogbo fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ní ìjọ kan náà nígbà tí alẹ́ lẹ́ tán ó wí fún wọn pé. ẹ jẹ́ kí a ré kọjá lọ sí apá kejì. nígbà tí wọ́n sì ti tú ìjọ ká wọ́n sì gbà á gẹ́gẹ́ bí ó ti wà sínú ọkọ̀ àwọn ọkọ̀ kékeré mìíràn pẹ̀lú sì wà lọ́dọ̀ rẹ̀ ìjì ńlá sì dìde ìgbé sì ń bù sínú ọkọ̀ tó bẹ́ẹ̀ tí ọkọ̀ fi bẹ̀rẹ̀ sí í kún òun pàápàá sì wà ní ìdí ọkọ̀ ó ń sùn lórí ìrọ̀rí wọ́n sì jí i wọ́n sì wí fún un pé. olùkọ́ni ìwọ kò bìkítà bí àwa ṣègbé. ó sì jí ó bá afẹ́fẹ́ náà wí ó sì wí fún òkun pé. dákẹ́jẹ́. afẹ́fẹ́ sì dá. Si ìparọ́rọ́ ńlá sì dé ó sì wí fún wọn pé. èéṣe tí ẹ̀yin fi ń ṣojo bẹ́ẹ̀ ẹ kò tí ì ní ìgbàgbọ́ síbẹ̀. ẹ̀rù sì bà wọ́n gidigidi wọ́n sì ń wí fún ara wọn pé. irú ènìyàn kí ni èyí tí afẹ́fẹ́ àti òkun ń gbọ́ tirẹ̀. máàkù orí karùn-ún. wọ́n sì wá sí apá kejì òkun ní ilẹ̀ àwọn ará gádàrà nígbà tí ó sì ti inú ọkọ̀ jáde lójú kan náà ọkùnrin kan tí ó ní ẹ̀mí àìmọ́ pàdé rẹ̀ ó ń ti ibi ibojì jáde wá ẹni tí ó ní ibùgbé rẹ̀ nínú ibojì kò sì sí ẹni tí ó lè dè é kò sí kì ṣe ẹ̀wọ̀n nítorí pé nígbà púpọ̀ ni a ti ń fi ṣẹ́kẹ́ṣẹkẹ̀ àti ẹ̀wọ̀n dè é òun a sì dá ẹ̀wọ̀n náà sí méjì a sì dá ṣẹ́kẹ́ṣẹkẹ̀ sí wẹ́wẹ́ bẹ́ẹ̀ ni kò sí ẹnìkan tí ó ní agbára láti sè rọ̀ àti nígbà gbogbo ní ọ̀sán àti ní òru ó wà lórí òkè àti nínú ibojì a máa kígbe a sì máa fi òkúta pa ara rẹ̀ lára ṣùgbọ́n nígbà tí ó rí Jésù ní òkèèrè ó sáré wá ó sì foríbalẹ̀ fún un ó sì ń kígbe ní ohùn rárá wípé. kí ni ṣe tèmi tìrẹ Jésù ìwọ ọmọ Ọlọ́run ọ̀gá ògo mo fi Ọlọ́run bẹ̀ ọ́ kí ìwọ kí o má ṣe dá mi lóró. nítorí tí o wí fún un pé. jáde kúrò lára ọkùnrin náà ìwọ ẹ̀mí àìmọ́. ó sì bí i léèrè pé. orúkọ rẹ. ó sì dáhùn wípé. líjónì ni orúkọ mi nítorí àwa pọ̀. ó sì bẹ́ gidigidi pé kí ó má ṣe rán wọn jáde kúrò ní ilẹ̀ náà agbo ọ̀pọ̀ ẹlẹ́dẹ̀ kan sì wà níbẹ̀ tí ń jẹ lẹ́bàá òkè. Okay gbogbo àwọn ẹ̀mí èṣù bẹ̀ẹ́ wípé. rán wa lọ sínú àwọn ẹlẹ́dẹ̀ kí àwa kó lè wọ inú wọn lọ. lọ́gán jésù sì jọ̀wọ́ wọn àwọn ẹ̀mí àìmọ́ sì jáde wọ́n sì wọ inú àwọn ẹlẹ́dẹ̀ lọ agbo ẹlẹ́dẹ̀ sì túkùú wọ́n sì súré ní gẹ̀rẹ́gẹ̀rẹ́ lọ sínú òkun wọ́n sì tó ìwọ̀n ẹgbàá wọ́n sì kú sínú òkun àwọn tí ń bọ́ wọn sì sá wọ́n sì lọ ròyìn ní ìlú ńlá àti ní ilẹ̀ náà wọ́n sì jáde lọ láti wo ohun náà tí ó ṣe wọ́n sì wá sọ́dọ̀ Jésù wọ́n sì rí ẹni tí ó ti ní ẹ̀mí èṣù tí ó sì ní lígíọ́nì náà ó jókòó ó sì wọṣọ iyì rẹ̀ sì bọ̀ sí ibò ẹ̀rù sì bà wọ́n àwọn tí ó rí sì ròyìn fún wọn bí ó ti rí fún ẹni tí ó ní ẹ̀mí èṣù àti ti àwọn ẹlẹ́dẹ̀ pẹ̀lú wọ́n sì bẹ̀rẹ̀ sí í wípé kí ó lọ kúrò ní agbègbè wọn bí ó sì ti ń wọ inú ọkọ̀ ẹni tí ó ti ní ẹ̀mí èṣù náà ó ń bẹ̀ ẹ́ kí òun kí ó lè máa bá a gbé ṣùgbọ́n Jésù kò gbà fún un ṣùgbọ́n ó wí fún un pé. lọ sí ilé rẹ kí o sì sọ fún àwọn ará ilé rẹ bí Olúwa ti ṣe ohun ńlá fún ọ àti bí ó sì ti ṣàánú fún ọ. ó sì padà lọ ó bẹ̀rẹ̀ sí máa ròyìn ní Dẹ̀kápólì ohun ńlá tí Jésù ṣe fún un ẹnu sì ya gbogbo ènìyàn nígbà tí jésù sì tún ti inú ọkọ̀ kọjá sí apá kejì ọ̀pọ̀ ènìyàn péjọ tì í ó sì wà létí òkun sì wò ó ọ̀kan nínú àwọn olórí sínágọ́gù tí a ń pè ní jáírù wá sọ́dọ̀ rẹ̀ nígbà tí ó sì rí i ó wólẹ̀ lẹ́bàá ẹsẹ̀ rẹ̀ ó sì bẹ́ẹ̀ gidigidi wípé. ọmọbìnrin mi kékeré wà lójú ikú mo bẹ̀ ọ́ kí o wá fi ọwọ́ rẹ lé e kí a lè mú lára dá òun ó sì yè. ó sì bá a lọ ọ̀pọ̀ ènìyàn sì ń tọ̀ ọ́ lẹ́yìn wọ́n sì ń há a ní ààyè obìnrin kan tí ó ti ní ìsun ẹ̀jẹ̀ ní ọdún méjìlá ẹni tí ojú rẹ̀ sì rí ohun púpọ̀ lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn oníṣègùn tí ó sì ti ná ohun gbogbo tí ó ní tán tí kò sì sàn rárá ṣùgbọ́n kàkà bẹ́ẹ̀ ó ń pọ̀ síwájú nígbà tí ó gbúròó Jésù ó wá sẹ́yìn rẹ̀ láàrin ọ̀pọ̀ ènìyàn ó fọwọ́ kan aṣọ rẹ̀ nítorí ó wí pé. bí mo bá sá fi ọwọ́ mi kan aṣọ rẹ̀ ara mi yóò dá. lọ́gán ni ìsun ẹ̀jẹ̀ rẹ̀ sì ti gbẹ òun sì mọ̀ lára rẹ̀ pé amóhùnláradá nínú àrùn náà lọ́gán jésù sì ti mọ̀ nínú ara rẹ̀ pé àṣẹ ti ara òun jáde ó yí padà láàrin ọ̀pọ̀ ènìyàn ó sì wí pé ta ni ó fọwọ́ kàn mí ní aṣọ. àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wí fún un pé. ìwọ rí bí ìjọ ènìyàn ti ń há ọ ní àyè ìwọ sì ń wí pé ta ni ó fi ọwọ́ tọ́ mi. ó sì wòye ká láti rí ẹni tí ó ṣe nǹkan yìí ṣùgbọ́n obìnrin náà ní ìbẹ̀rù àti ìwárìrì bí ó ti mọ ohun tí a ṣe lára òun ó wá ó sì wólẹ̀ níwájú rẹ̀ ó sì sọ gbogbo òtítọ́ fún un ó sì wí fún un pé ọmọbìnrin ìgbàgbọ́ rẹ mú ọ láradá máa lọ ní àlàáfíà kí ìwọ kí ó sì sùn nínú àrùn rẹ. bí ó sì ti ń sọ̀rọ̀ ní ẹnu àwọn kan ti ilé olórí sinagogu wá tí ó wí pé. ọmọbìnrin rẹ kú èéṣe tí ìwọ sì fi ń yọ olùkọ́ni lẹ́nu mọ́. lójú kan náà bí jésù ti gbọ́ ọ̀rọ̀ náà tí a sọ ó sì wí fún olórí sinagogu náà pé. má bẹ̀rù ṣàgbàgbọ́ nìkan. kò sì jẹ́ kí ẹnikẹ́ni tọ òun lẹ́yìn bí kò ṣe pétérù àti jákọ́bù àti johanu arákùnrin jákọ́bù ó sì wá sí ilé olórí sinagogu ó sì rí ariwo àti àwọn tí ń sọkún tí wọ́n sì ń pohùn réré ẹkún gidigidi nígbà tí ó sì wọlé ó wí fún wọn pé. èéṣe tí ẹ̀yin fi ń pariwo tí ẹ sì ń sọkún ọmọ náà kò kú ṣùgbọ́n sísùn ni ó sùn. wọ́n sì fi rẹ́rìn ẹlẹ́yà ṣùgbọ́n nígbà tí ó sì ti gbogbo wọn jáde ó mú bàbá àti ìyá ọmọ náà àti àwọn tí ó wà pẹ̀lú rẹ̀ ó sì wọ ibi tí ọmọ náà gbé dùbúlẹ̀ sí ó sì mú ọmọ náà ní ọwọ́ ó wí fún un pé. tàlítà kú mi. ìtumọ̀ èyí tí jẹ́ ọmọbìnrin mo wí fún ọ dìde lọ́gán ọmọbìnrin náà sì dìde ó sì ń rìn nítorí ọmọ ọdún méjìlá ni ẹ̀rù sì bà wọ́n ẹnu sì yà wọ́n gidigidi ó sì pàṣẹ fún wọn gidigidi pé kí ẹnikẹ́ni kí ó má ṣe mọ èyí ó sì wí pé kí wọn kí ó fún un ní oúnjẹ. máàkù orí kẹfà. ó sì jáde níbẹ̀ ó wá sí ìlú òǹtìkára rẹ̀ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì tọ̀ ọ́ lẹ́yìn nígbà tí ó sì di ọjọ́ ìsinmi ó bẹ̀rẹ̀ sí í kọ́ni nínú sínágọ́gù ẹnu sì ya àwọn ènìyàn púpọ̀ tí ó gbọ́ wọ́n ń wí pé. níbo ni ọkùnrin yìí gbé ti rí nǹkan wọ̀nyí irú ọgbọ́n kí ni èyí tí a fi fún un tí irú iṣẹ́ agbára báyìí ń ti ọwọ́ rẹ̀ ṣe. gbẹ́nàgbẹ́nà náà kọ́ yìí ọmọ Màríà arákùnrin Jákọ́bù àti Jósè àti ti Júdà àti Símónì àwọn arábìnrin rẹ̀ kò wá sì wà níhìn-ín lọ́dọ̀ wa. wọ́n sì kọsẹ̀ lára rẹ̀ ṣùgbọ́n jésù wí fún wọn pé. kò sí wòlíì tí ó wà láì ní ọlá bí kò ṣe ní ìlú òun tìkára rẹ̀ àti láàrin àwọn ìbátan rẹ̀ àti nínú ilé rẹ̀. òun kò sì lè ṣe iṣẹ́ agbára kan níbẹ̀ ju pé ó gbé ọwọ́ rẹ̀ lé àwọn aláìsàn díẹ̀ ó sì mú wọn lára dá ẹnu sì yá nítorí àìgbàgbọ́ wọn ó sì lọ sí gbogbo ìletò ìyíká ó ń kọ́ni ó sì pe àwọn méjìlá náà sọ́dọ̀ rẹ̀ ó bẹ̀rẹ̀ sí rán wọn lọ ní méjì méjì ó sì fi àṣẹ fún wọn lórí àwọn ẹ̀mí àìmọ́ ó sì pàṣẹ fún wọn pé kí wọn kí ó má ṣe mú ohunkóhun lọ sí àjò wọn bó kò ṣe ọ̀pá nìkan kí wọn kí ó má ṣe mú àpò tàbí àkàrà tàbí owó nínú àsùnwọ̀n wọn ṣùgbọ́n kí wọn kí ó wọ sálúbàtà kí wọ́n má ṣe wọ ẹ̀wù méjì ó sì wí fún wọn pé. níbikíbi tí ẹ̀yin bá wọ ilé kan níbẹ̀ ni kí ẹ máa gbé títí ẹ̀yin ó fi jáde kúrò níbẹ̀ ẹnikẹ́ni tí kò bá sì gbà yín tí kò sì gbọ́rọ̀ yín nígbà tí ẹ̀yin bá jáde kúrò níbẹ̀ ẹ gbọ̀n ekuru ẹsẹ̀ yín fún ẹ̀rí sí wọn lóòótọ́ ni mo wí fún yín yóò sàn fún sódómù àti gòmórà ní ọjọ́ ìdájọ́ jù fún ìlú ńlá náà lọ. wọ́n sì jáde lọ wọ́n sì wàásù kí àwọn ènìyàn kí ó lè ronú pìwàdà wọ́n sì lé ọ̀pọ̀ àwọn ẹ̀mí èṣù jáde wọ́n sì fi òróró kun ọ̀pọ̀ àwọn tí ara wọn ṣe aláìdá wọ́n sì mú wọn lára dá. Hẹ́rọ́dù ọba sì gbúròó rẹ̀ nítorí tí òkìkí orúkọ rẹ̀ kàn yíká ó sì wí pé. Johannu Baptist jíǹde kúrò nínú òkú nítorí náà ni iṣẹ́ agbára ṣe ń ṣe láti ọwọ́ rẹ̀ wá. àwọn ẹlòmíràn wí pé. èlíjà ni. ṣùgbọ́n àwọn mìíràn wí pé. wòlíì kan ni tàbí bí ọ̀kan nínú àwọn wòlíì. ṣùgbọ́n nígbà tí Hẹ́rọ́dù gbọ́ ó wí pé. Johanu ni ẹni tí mo ti bẹ́ lórí òun ni ó jíǹde kúrò nínú òkú. No Herodu tìkára rẹ̀ sá ti ránṣẹ́ mú Johanu ó sì dé sínú túbú nítorí Herodia aya Fílípì arákùnrin rẹ̀ òun sá ti fi í ṣe aya Johanu sá ti wí fún Hẹ́rọ́dù pé. kò tọ́ fún ìwọ láti ní aya arákùnrin rẹ. nítorí náà ni Herodia ṣe ní in sínú òun sì fẹ́ ipa ṣùgbọ́n kò lè ṣe é nítorí Hẹ́rọ́dù bẹ̀rù Johanu ó sì mọ̀ ọ́n ní olóòótọ́ ènìyàn àti ẹni mímọ́ ó sì ń tọ́jú rẹ̀ nígbà tí ó gbọ́rọ̀ rẹ̀ ó ṣeun púpọ̀ ó sì fi ayọ̀ gbọ́rọ̀ rẹ̀ nígbà tí ọjọ́ tí ó wọ̀ sí dé tí Hẹ́rọ́dù ṣàṣe ọjọ́ ìbí rẹ̀ fún àwọn ìjòyè rẹ̀ àwọn balógun àti àwọn olórí ní Gálílì nígbà tí ọmọbìnrin Herodia sì wọlé tí ó sì ń jó ó inú Hẹ́rọ́dù dùn àti àwọn tí ó bá a jókòó ọba sì wí fún ọmọbìnrin náà pé béèrè ohunkóhun tí ìwọ fẹ́ lọ́wọ́ mi èmi ó sì fi fún ọ. ó sì búra fún un wípé ohunkóhun tí ìwọ bá béèrè lọ́wọ́ mi èmi ó sì fi fún ọ títí fi dé ìdá méjì ìjọba mi. ó sì jáde lọ ó wí fún ìyá rẹ̀ pé. kí ni kí èmi kí ó béèrè. òun sì wí pé. orí Jòhánù Baptisti. lójú kan náà ó sì wọlé tọ̀ ọba wá kánkán ó béèrè wípé èmi ń fẹ́ kí ìwọ kí o fi orí Jòhánù Baptist fún mi nínú àwo pọ̀kọ́ nísinsìnyí. inú ọba sì bàjẹ́ gidigidi ṣùgbọ́n nítorí ìbúra rẹ̀ àti nítorí àwọn tí ó bá a jókòó pọ̀ kò sì fẹ́ kọ̀ fún un lọ́gán ọba sì rán ẹ̀ṣọ́ kan ó fi àṣẹ fún un pé kí ó gbé orí rẹ̀ wá ó sì lọ ó bẹ́ Jòhánù lórí nínú túbú ó sì gbé orí rẹ̀ wá nínú àwo ó sì fi fún ọmọbìnrin náà ọmọbìnrin náà sì fi fún ìyá rẹ̀ nígbà tí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì gbọ́ wọ́n wá wọ́n gbé òkú rẹ̀ wọ́n sì lọ tẹ́ ẹ sínú ibojì àwọn àpọ́stélì sì kó ara wọn jọ sọ́dọ̀ Jésù wọ́n sì ròyìn ohun gbogbo tí wọ́n ti ṣe fún un àti ohun gbogbo tí wọ́n ti kọ́ ni ó sì wí fún wọn pé. ẹ ẹ̀yin tìkára yín sí ibi ijù ní apá kan kí ẹ sì sinmi díẹ̀ nítorí ọ̀pọ̀lọpọ̀ ni àwọn tí ń wá tí wọ́n sì ń lọ wọn kò tilẹ̀ rí ààyè tó bẹ́ẹ̀ tí wọn ìbá fi jẹun. wọ́n sì bá ọkọ̀ lọ sí ibi ìjù àwọn nìkan àwọn ènìyàn sì rí wọn nígbà tí wọ́n ń lọ ọ̀pọ̀lọpọ̀ sì mọ̀ wọ́n sì sáré bá ti ẹsẹ̀ lọ síbẹ̀ láti ìlú ńlá gbogbo wá wọ́n sì ṣíwájú wọn wọ́n sì jùmọ̀ wá sọ́dọ̀ rẹ̀ nígbà tí Jésù jáde ó rí ọ̀pọ̀ ènìyàn àánú wọn ṣe é nítorí tí wọ́n dàbí àwọn àgùntàn tí kò ní olùṣọ́ ó sì bẹ̀rẹ̀ sí máa kọ́ wọn ní púpọ̀ nígbà tí ọjọ́ sì bù lọ tán àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ tọ̀ ọ́ wá wípé. ibi jù ní èyí ọjọ́ sì bù lọ tán rán wọn lọ kí wọn kí ó lè lọ sí agbègbè ìlú àti sí ìletò tí ó yíká kí wọn kí ó lè ra oúnjẹ fún ara wọn nítorí tí wọn kò ní ohun tí wọn ó jẹ. ṣùgbọ́n ó dáhùn ó sì wí fún wọn pé. ẹ fún wọn ní oúnjẹ. wọ́n sì wí fún un pé. àwa ó hà lọ ra àkàrà igba owó idẹ kí a sì fi fún wọn jẹ. ó sì wí fún wọn pé. ìṣù àkàrà mélòó ni ẹ̀yin ní ẹ lọ wò ó. nígbà tí wọ́n sì mọ̀ wọ́n wí pé. márùn-ún pẹ̀lú ẹja méjì. ó sì wí fún wọn pé kí wọn kí ó mú gbogbo wọn jókòó ní ẹgbẹẹgbẹ́ lórí koríko wọ́n sì jókòó ní ẹgbẹẹgbẹ́ ní ọ̀rọ̀ọ̀rún àti ní àràádọ́ta nígbà tí ó sì mú ìṣù àkàrà márùn-ún àti ẹja méjì náà ó gbé ojú sókè ó sì súre ó sì bu ìṣù àkàrà náà ó sì fi fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ kí wọn kí ó gbé e kalẹ̀ níwájú wọn àti àwọn ẹja méjì náà ni ó sì pín fún gbogbo wọn gbogbo wọn sì jẹ wọn sì yó wọn sì kó agbọ̀n méjìlá kún fún àjẹkù àti ti ẹja pẹ̀lú àwọn tí ó sì jẹ ìṣù àkàrà náà tó ìwọ̀n ẹgbẹ̀dọ́gbọ̀n ọkùnrin lójú kan náà ni ó sì rọ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ láti bọ́ sínú ọkọ̀ kí wọn kí ó sì ṣíwájú lọ sí apá kejì sí Bethsaida nígbà tí òun tìkára tú àwọn ènìyàn ká nígbà tí ó sì rán wọn lọ tán ogun orí òkè lọ ìgbàdúrà nígbà tí alẹ́ sì lẹ́ ọkọ̀ sì wà láàrin òkun òun nìkan sì wà ní ilẹ̀ ó sì rí wọn ṣiṣẹ́ ní wíwa ọkọ̀ nítorí tí afẹ́fẹ́ ṣe ọwọ́ òdì sí wọn nígbà tí ó sì di ìwọ̀n ìṣọ́ kẹrin òru ó tọ̀ wọ́n wá ó ń rìn lórí òkun ó sì ń fẹ́ ré wọn kọjá ṣùgbọ́n nígbà tí wọ́n rí i tí ó rìn lójú omi wọ́n ṣe bí ohun ẹni wọ́n sì kígbe sókè nítorí gbogbo wọn ni ó rí i tí ẹ̀rù sì bà wọ́n ṣùgbọ́n lójú kan náà ó sì bá wọn sọ̀rọ̀ ó sì wí fún wọn pé. ẹ tújú ká èmi ni ẹ má bẹ̀rù. ó sì wọ inú ọkọ̀ tọ̀ wọ́n lọ afẹ́fẹ́ sì dà ẹ̀rù sì bà wọ́n rékọjá gidigidi nínú ara wọn ẹ ló sì yà wọ́n. wọn kò ṣàrònú iṣẹ́ ìyanu ti ìṣù àkàrà nítorí tí ọkàn wọn le nígbà tí wọ́n sì rékọjá tán wọ́n dé ilẹ̀ àwọn ará gẹ́nẹ́sárẹ́tì wọ́n sì súnmọ́ etí ilẹ̀ bí wọ́n sì ti ń jáde láti inú ọkọ̀ wá lójú kan náà wọ́n sì mọ̀ ọ́n wọ́n sì sáré lọ sí gbogbo ìgbèríko yíká wọ́n bẹ̀rẹ̀ sí í máa gbé àwọn tí ara wọn ṣe aláìdá wá lórí àkété sí ibi tí wọ́n gbọ́ pé ó wà níbikíbi tí ó bá sì gbé wọ̀ ní ìletò gbogbo tàbí ìlú ńlá tàbí àrọ́kọ wọ́n ń gbé olókùnrin kalẹ̀ ní ìgboro wọ́n sì bẹ̀ẹ́ pé kí wọn kí ó sàlè fi ọwọ́ kan ìṣẹ́tí aṣọ rẹ̀ ìwọ̀n àwọn tí ó sì fi ọwọ́ kàn án a mú wọn lára dá. máàkù orí keje. àwọn Farisí sì péjọ sọ́dọ̀ rẹ̀ àti àwọn kan nínú àwọn akọ̀wé tí wọ́n ti Jerúsálẹ́mù wá nígbà tí wọ́n rí òmíràn nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ń fi ọwọ́ àìmọ́ jẹun èyí nìní ní àìwẹ̀ ọwọ́ wọ́n bá wọn wíjọ́ nítorí àwọn Farisí àti gbogbo àwọn Júù bí wọn kò bá wẹ ọwọ́ wọn gidigidi wọn kì í jẹun nítorí tí wọ́n ń pa òfin àtọwọ́dọ́wọ́ àwọn àgbà mọ́ nígbà tí wọ́n bá sì ti ọjà bọ̀ bí wọn kò bá wẹ̀ wọn kì í jẹun ọ̀pọ̀lọpọ̀ ohun mìíràn ni ó sì wà tí wọ́n ti gbà láti máa fiyèsí bíi wíwẹ̀ aago àti ìkòkò àti ohun èlò idẹ àti àkéte nígbà náà ni àwọn Farisí àti àwọn akọ̀wé bíi léèrè wípé èé ṣe tí àwọn ọmọ ẹ̀yìn rẹ kò ní gẹ́gẹ́ bí òfin àtọwọ́tọ́wọ́ àwọn àgbà ṣùgbọ́n wọ́n ń fi ọwọ́ àìmọ̀ jẹun. ó dáhùn ó sì wí fún wọn pé. òtítọ́ ni àìsáyà sọ tẹ́lẹ̀ nípa ti ẹ̀yìn àgàbàgebè bí a ti kọ́ pé àwọn ènìyàn yìí fi ète wọn bọlá fún mi ṣùgbọ́n ọkàn wọn jìnnà sí mi ṣùgbọ́n lásán ni wọ́n ń tẹríba fún mi tí wọ́n ń fi òfin ènìyàn kọ́ni fún ẹ̀kọ́ nítorí tí ẹ̀yin fi òfin Ọlọ́run sí apá kan ẹ̀yin ń fiyèsí òfin àtọwọ́dọ́wọ́ ti ènìyàn bí irú wíwẹ ohun èlò àti aago àti irú ohun mìíràn púpọ̀ bẹ́ẹ̀ ni ẹ̀yin ń ṣe. ó sì wí fún wọn pé. lóòótọ́ ni ẹ̀yin kọ òfin Ọlọ́run sílẹ̀ kí ẹ̀yin kí ó lè pa òfin àtọwọ́dọ́wọ́ ti yín mọ́. Mósè sáà wí pé bọ̀wọ̀ fún bàbá òun ìyá rẹ̀ àti ẹnikẹ́ni tí ó bá sọ̀rọ̀ bàbá tàbí ìyá rẹ̀ ní búburú ẹ jẹ́ kí ó kú ikú rẹ̀ náà ṣùgbọ́n ẹ̀yin wípé bí ènìyàn bá wí fún bàbá tàbí ìyá rẹ̀ pé ohunkóhun tí ìwọ ìbá fi jèrè lára mi kọ́ bá nìní èyí nìní ẹ̀bùn ó bọ́ bẹ́ẹ̀ ni ẹ̀yin kò sì jẹ́ kí ó ṣe ohunkóhun fún bàbá tàbí ìyá rẹ̀ mọ́ ẹ̀yin ń fi òfin àtọwọ́dọ́wọ́ tiyín tí ẹ fi lélẹ̀ sọ Ọlọ́run di asán àti ọ̀pọ̀ irú nǹkan bẹ́ẹ̀ ni ẹ̀yin ń ṣe. nígbà tí ó sì pe gbogbo àwọn ènìyàn sọ́dọ̀ rẹ̀ ó wí fún wọn pé. ẹ fi etí sí mi olúkúlùkù yín ẹ sì kíyèsí kò sí ohunkóhun láti òde ènìyàn tí ó wọ inú rẹ̀ lọ tí ó lè sọ ọ́ di aláìmọ́ ṣùgbọ́n nǹkan wọn nì tí ó ti inú rẹ̀ jáde àwọn wọn nì ní sọ ènìyàn di aláìmọ́ ẹni tí ó bá ní etí láti fi gbọ́ kí ó gbọ́. nígbà tí ó sì ti ọ̀dọ̀ àwọn ènìyàn kúrò wọ inú ilé àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì bí í léèrè ní ti òwe náà ó sì wí fún wọn pé. ẹ̀yin pẹ̀lú wà ní àìmọ̀ye tó bẹ́ẹ̀ ẹ̀yin kò kúkú kíyèsí pé ohunkóhun tí ó wọ inú ènìyàn láti òde lọ kò lè sọni di aláìmọ́ nítorí tí kò lọ sínú ọkàn rẹ̀ ṣùgbọ́n sínú ara a sì yà á jáde a sì gba gbogbo oúnjẹ dànù. ó sì wí pé. èyí tí ó ti inú ènìyàn jáde èyí nìní sọ ènìyàn di aláìmọ́ nítorí láti inú láti inú ọkàn ènìyàn ni ìrò búburú tí jáde wá panṣágà agbere ìpànìyàn olè ojúkòkòrò ìwà búburú ìtànjẹ wọ̀bìà ojú búburú ìsọ̀rọ̀ òdì ìgbéraga ìwèrè láti inú wá ni gbogbo nǹkan búburú wọ̀nyí ti jáde wọn a sì sọ ènìyàn di aláìmọ́. ó sì dìde ti ibẹ̀ kúrò ó sì lọ sí agbègbè Tírè òun Sídónì ó sì wọ inú ilé kan kò sì fẹ́ kẹ́nikẹ́ni kí ó mọ̀ ṣùgbọ́n òun kò lè fi ara pamọ́ nítorí obìnrin kan ẹni tí ọmọbìnrin rẹ̀ kékeré ní ẹ̀mí àìmọ́ gbúrò rẹ̀ ó wá ó sì wólẹ̀ lẹ́bàá ẹsẹ̀ rẹ̀ Hélènì sì ni obìnrin náà sirofẹ́níkíà ní orílẹ̀-èdè rẹ̀ ó sì bẹ́ẹ̀ kí òun bá lé ẹ̀mí èṣù náà jáde lára ọmọbìnrin rẹ̀ ṣùgbọ́n Jésù wí fún un pé. jẹ́ kí a kọ́ fi oúnjẹ tẹ́ àwọn ọmọ lọ́rùn náà nítorí tí kò tọ́ láti mú oúnjẹ àwọn ọmọ kí a sì fi í fún ajá. ó sì dáhùn ó sì wí fún un pé. bẹ́ẹ̀ ni olúwa ṣùgbọ́n àwọn ajá pàápàá máa jẹ ẹ̀rún àwọn ọmọ lábẹ́ tábìlì. ó sì wí fún un pé. nítorí ọ̀rọ̀ yìí máa lọ ẹ̀mí èṣù náà ti jáde kúrò lára ọmọbìnrin rẹ̀. nígbà tí ó sì padà wá sí ilé rẹ̀ ó rí i pé ẹ̀mí èṣù náà ti jáde ọmọbìnrin rẹ̀ sì sùn lórí àkéte ó sì tún lọ kúrò ní agbègbè tírẹ̀ọ́n sídónì ó wá sí òkun galili láàrin agbègbè dekapoli wọ́n sì mú ènìyàn kan wá sọ́dọ̀ rẹ̀ tí etí rẹ̀ di tí ó sì ń kólòlò wọ́n sì bẹ̀ẹ́ pé kí ó gbé ọwọ́ rẹ̀ lé e. ó sì mú kúrò láàrin ìjọ ènìyàn lọ sí apá kan ó sì tẹ ìka rẹ̀ bọ́ ní etí nígbà tí ó tutọ́ ó sì fi ọwọ́ tọ́ ọ ní ahọ́n ó sì gbé ojú sókè wọ ọ̀run ó kẹ́dùn ó sì wí fún un pé. éfàtà. èyí ni ni ìwọ ṣí lójú kan náà etí rẹ̀ sì ṣí okùn ahọ́n rẹ̀ sì tú ó sì sọ̀rọ̀ ketekete ó sì pàṣẹ fún wọn pé kí wọn kí ó má ṣe sọ fún ẹnikẹ́ni ṣùgbọ́n bí ó ti ń pàṣẹ fún wọn tó bẹ́ẹ̀ ni wọ́n ń kó kìkì rẹ̀ tó ẹnu sì yà wọ́n gidigidi rékọjá wọ́n ń wí pé ó ṣe ohun gbogbo dáradára ó mú adití gbọ́ràn ó sì mú kí odi fọhùn. máàkù orí kẹjọ. ní ọjọ́ wọn nì nígbà tí ìjọ ènìyàn pọ̀ gidigidi tí wọn kò sì ní oúnjẹ jésù pe àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sọ́dọ̀ rẹ̀ ó sì wí fún wọn pé. àánú ìjọ ènìyàn ń ṣe mí nítorí tí ó di ọjọ́ mẹ́ta ní ìsinsìnyí tí wọ́n ti wà lọ́dọ̀ mi wọn kò sì ní ohun tí wọn ó jẹ bí èmi bá sì rán wọn lọ sí ilé wọn ní ebi àárẹ̀ yóò mú wọn ní ọ̀nà nítorí nínú wọn ti ọ̀nà jíjìn wá. àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì dá a lóhùn wípé. níbo ni a ó gbé ti lè fi àkàrà tẹ́ àwọn ènìyàn wọ̀nyí lọ́rùn ní agejù yìí. ó sì bi wọ́n léèrè wípé. iṣu àkàrà mélòó ni ẹ̀yin ní. wọ́n sì wípé. méje ó sì pàṣẹ kí àwọn ènìyàn jókòó ní ilẹ̀ ó sì mú ìṣù àkàrà méje náà ó dúpẹ́ ó bù ú ó sì fi fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ kí wọn kí ó gbé e kalẹ̀ níwájú wọn wọ́n sì gbé e kalẹ̀ níwájú àwọn ènìyàn wọ́n sì ní ẹja kékeré díẹ̀ ó sì súre ó sì ní kí a fi wọ́n síwájú wọn pẹ̀lú wọ́n sì jẹ wọ́n sì yó wọ́n sì kó àjẹkù tí ó kù jọ àgbọ̀n méje àwọn tí ó jẹ́ tó ìwọ̀n ẹgbàájì ènìyàn ó sì rán wọn lọ lójú kan náà ó sì wọ ọkọ̀ pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ó sì wá sí apá ìhà dalmanuta àwọn Farisí sì jáde wá wọ́n bẹ̀rẹ̀ sí bí í léèrè wọ́n ń fẹ́ àmì láti ọ̀run wá lọ́wọ́ rẹ̀ wọ́n ń dán án wò ó sì kẹ́dùn gidigidi nínú ọkàn rẹ̀ ó sì wí pé. èé ṣe tí ìran yìí fi ń wá àmì lóòótọ́ ni mo wí fún yín kò sí àmì tí a ó fi fún ìran yìí. ó sì fi wọ́n sílẹ̀ ó sì tún bọ́ sínú ọkọ̀ rékọjá lọ sí apá kejì àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì gbàgbé láti mú àkàrà lọ́wọ́ wọn kò sì ní ju ìṣù àkàrà kan nínú ọkọ̀ pẹ̀lú wọn ó sì kìlọ̀ fún wọn wípé. ẹ kíyèsára kí ẹ máa ṣọ́ra nítorí ìwúkàrà àwọn Farisi àti ìwúkàrà Hẹ́rọ́dù. wọ́n sì ń bá ara wọn ṣe àròyé wípé nítorí tí àwa kò mú àkàrà lọ́wọ́ ni. nígbà tí jésù sì mọ̀ ó wí fún wọn pé. èéṣe tí ẹ̀yin fi ń ṣàròyé pé ẹ̀yin kò ní àkàrà lọ́wọ́ ẹ̀yin kò tí ì kíyèsí títí di ìsinsìnyí ẹ kò sì tí ì wòye ẹ̀yin sì ní ọkàn líle títí di ìsinsìnyí ẹ̀yin ní ojú ẹ̀yin kò sì ríran ẹ̀yin ní etí ẹ̀yin kò sì gbọ́ràn ẹ̀yin kò sì rántí nígbà tí mo bu ìṣù àkàrà márùn-ún láàrin ẹgbẹ̀ẹ́dọ́gbọ̀n ènìyàn agbọ̀n mélòó ni ó kún fún àjẹkù tí ẹ̀yin kó jọ. wọ́n sì wí fún un pé méjìlá. àti nígbà ìṣù àkàrà méje láàrin ẹgbàájì ènìyàn agbọ̀n mélòó ni ó kún fún àjẹkù tí ẹ̀yin kó jọ. wọ́n sì wí pé méje. ó sì wí fún wọn pé èé àti ṣe tí kò fi yé yín. ó sì wá sí bethsaida wọ́n sì mú afọ́jú kan wá sọ́dọ̀ rẹ̀ wọ́n sì bẹ́ẹ̀ pé kí ó fi ọwọ́ kàn án ó sì mú afọ́jú náà ní ọwọ́ ó sì fà á jáde lọ sẹ́yìn ìlú nígbà tí ó sì tutọ́ sí i lójú tí ó sì gbé ọwọ́ rẹ̀ lé e ó bi í léèrè bí ó rí ohunkóhun ó sì wòkè ó sì wí pé. mo rí àwọn ènìyàn dàbí igi wọ́n ń rìn. lẹ́yìn èyí nìyí ó sì tún fi ọwọ́ kàn án lójú ó sì mú kí ó wòkè ó sì sàn ó sì rí gbogbo ènìyàn gbangba ó sì rán padà lọ sí ilé rẹ̀ wípé. má ṣe lọ sí ìlú kí o má sì sọ ọ́ fún ẹnikẹ́ni ní ìlú. jésù sì jáde àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ lọ sí àwọn ìletò kesaria filipi ó sì bi àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ léèrè ní ọ̀nà ń wí fún wọn pé. ta ni àwọn ènìyàn ń fi mí pè wọ́n sì dáhùn wípé. Johanu Baptist. ẹlòmíràn sì wípé. Elijah. ṣùgbọ́n àwọn ẹlòmíràn wípé. ọ̀kan nínú àwọn wòlíì. ó sì bi wọ́n pé. ṣùgbọ́n ta ni ẹ̀yin ń fi mí pè. Pétérù sì dáhùn ó sì wí fún un pé. ìwọ ni Kristi náà. ó sì kìlọ̀ fún wọn pé kí wọn kí ó má ṣe sọ̀rọ̀ òun fún ẹnìkan ó sì bẹ̀rẹ̀ sí í kọ́ wọn pé ọmọ ènìyàn kò lè ṣàìmá ohun púpọ̀ a ó sì kọ́ ọ láti ọ̀dọ̀ àwọn àgbààgbà àti àwọn olórí àlùfáà àti àwọn akọ̀wé a ó sì pa á lẹ́yìn ijọ́ mẹ́ta yóò sì jíǹde ó sì sọ ọ̀rọ̀ náà ní gbangba pétérù sì mú un ó bẹ̀rẹ̀ sí í bá a wí ṣùgbọ́n ó yí padà ó sì wá àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ó sì bá pétérù wí ó ní. kúrò lẹ́yìn mi sátánì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 òun náà ni yóò gbà á là nítorí pé èrè kíni fún ènìyàn bí ó jèrè gbogbo ayé tí ó sì sọ ẹ̀mí rẹ̀ nù tàbí kíni ènìyàn ìbá fi ṣe pàṣípààrọ̀ ẹ̀mí rẹ̀ nítorí ẹnikẹ́ni tí ó bá tijú mi àti ọ̀rọ̀ mi ní ìran panṣágà àti ẹlẹ́ṣẹ̀ yìí òun náà pẹ̀lú ni ọmọ ènìyàn yóò tijú rẹ̀ nígbà tí ó bá dé nínú ògo bàbá rẹ̀ pẹ̀lú àwọn áńgẹ́lì mímọ́. máàkù orí kẹsàn ó sì wí fún wọn pé. lóòótọ́ ni mo wí fún yín ẹlòmíràn wà nínú àwọn tí ó dúró níhìn yìí tí kì yóò tọ́ ikú wò títí wọn ó fi rí tí ìjọba ọlọ́run yóò fi dé pẹ̀lú agbára. lẹ́yìn ijọ́ mẹ́fà jésù sì mú pétérù àti jákọ́bù àti Johanu ó sì mú wọn lọ sórí òkè gíga ní apá kan àwọn nìkan ara rẹ̀ sì yí padà níwájú wọn aṣọ rẹ̀ sì di dídán ó sì funfun gidigidi afọṣọ kan ní ayé kò lè fọ aṣọ fún bí irú rẹ̀ Èlíjà pẹ̀lú Mósè sì farahàn fún wọn wọ́n sì ń bá Jésù sọ̀rọ̀ Pétérù sì dáhùn ó sì wí fún Jésù pé. olùkọ́ni ó dára fún wa láti máa gbé yìnyín yìí sì jẹ́ kí a pa àgọ́ mẹ́ta ọ̀kan fún ọ àti ọ̀kan fún Mósè àti ọ̀kan fún Èlíjà. òun kò ṣáà mọ èyí tí ìbá wí nítorí ẹ̀rù bà wọ́n gidigidi ìkùukù kan sì wá ó sì jìbò wọ́n ohun kan sì ti inú ìkùukù náà wá ó ní. èyí èyí ni àyànfẹ́ ọmọ mi ẹ máa gbọ́ tirẹ̀. lójijì nígbà tí wọ́n sì wò yíká wọn kò sì rí ẹnìkan mọ́ bí kò ṣe jésù nìkan pẹ̀lú ara wọn bí wọ́n sì ti ń ti orí òkè sọ̀kalẹ̀ ó pàṣẹ fún wọn pé kí wọn kí ó má ṣe sọ ohun tí wọ́n rí fún ẹnìkan bí kò ṣe ìgbà tí ọmọ ènìyàn bá ti jíǹde kúrò nínú òkú wọ́n sì fi ọ̀rọ̀ náà pamọ́ sínú ara wọn wọ́n sì ń bi ara wọn léèrè kí ni àjíǹde kúrò nínú òkú ìbàjẹ́ wọ́n sì bi í léèrè wípé. èéṣe tí àwọn akọ̀wé fi ń wí pé èlíjà ni yóò tètè kọ́ dé ó sì dáhùn ó sì wí fún wọn pé. lóòótọ́ ni èlíjà yóò tètè kọ́ dé yóò sì mú nǹkan gbogbo padà sí ipò àti gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ nípa ti ọmọ ènìyàn pé kò lè ṣàìmá jìyà ohun púpọ̀ àti pé a ó sì kọ̀ ọ́ sílẹ̀ ṣùgbọ́n mo wí fún yín pé èlíjà ti dé ná wọ́n sì ti ṣe ohunkóhun tí ó wù wọ́n sí i gẹ́gẹ́ bí a ti kọ̀wé nípa rẹ̀. nígbà tí wọ́n sì dé ọ̀dọ̀ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wọ́n rí ìjọ ènìyàn púpọ̀ lọ́dọ̀ wọn àwọn akọ̀wé sì ń bi wọ́n léèrè ọ̀ràn lọ́gán nígbà tí gbogbo ènìyàn sì rí i ẹnu sì yà wọ́n gidigidi wọ́n sì sáré tọ̀ ọ́ wọ́n ń kí i ó sì bi àwọn akọ̀wé wípé. kí ni ẹ̀yin ń béèrè lọ́wọ́ wọn. ọ̀kan nínú ìjọ ènìyàn náà sì dáhùn wípé. olùkọ́ mo mú ọmọ mi tí ó ní odi ẹ̀mí tọ̀ wá níbikíbi tí ó bá gbé sì mu a sì máa nà án tọ̀tàn òun a sì máa yọ ìfófó ní ẹnu a sì máa payín keke a sì máa dákú mo sì sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ kí wọ́n lé e jáde wọn kò sì lè ṣe é. ó sì dá wọn lóhùn ó sì wí pé. ìran aláìgbàgbọ́ yìí èmi ó ti bá yín gbé pẹ́ tó èmi ó sì ti mú sùúrù fún yín pẹ́ tó ẹ mú un wá sọ́dọ̀ mi. wọ́n sì mú un wá sọ́dọ̀ rẹ̀ nígbà tí ó sì rí i lójú kan náà ẹ̀mí náà nà á tàntàn ó sì ṣubú lulẹ̀ ó sì fi ara yílẹ̀ ó sì ń yọ ìfòfó lé ẹnu ó sì bi baba rẹ̀ léèrè wípé. ó ti pẹ́ tó tí èyí ti dé sí i. ó sì wípé. láti kékeré ni nígbàkúgbà ní sì máa gbé sọ sínú iná àti sínú omi láti parun ṣùgbọ́n bí ìwọ bá lè ṣe ohunkóhun ṣàánú fún wa kí o sì ràn wá lọ́wọ́. Jésù sì wí fún un pé. bí ìwọ bá lè gbàgbọ́ ohun gbogbo ni ṣíṣe fún ẹni tí ó bá gbàgbọ́. lójú kan náà bàbá ọmọ náà kígbe ní ohùn rárá ó sì fi omijé wí pé. olúwa mo gbàgbọ́ ra ìgbàgbọ́ mi lọ́wọ́. nígbà tí jésù sì rí i pé ìjọ ènìyàn ń sáré wọ́jọ pọ̀ ó bá ẹ̀mí àìmọ́ náà wí ó wí fún un pé. ìwọ odi àti adití ẹ̀mí mo pàṣẹ fún ọ jáde lára rẹ̀ kí ìwọ má ṣe wọ inú rẹ̀ mọ́. òun sì kígbe sókè ó sì nà á tàntàn ó sì jáde lára rẹ̀ ọmọ náà sì dàbí ẹni tí ó kú tó bẹ́ẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ fi wí pé ó kú. ṣùgbọ́n jésù mú wọn ní ọwọ́ ó sì fà á sókè òun sì dìde nígbà tí ó sì wọ ilé àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ bí léèrè níkọ̀kọ̀ wí èé ṣe tí àwa kò fi lè lé e jáde. ó sì wí fún wọn pé. irú èyí kò lè ti pa ohun kan jáde bí kò ṣe nípa àdúrà àti ààwẹ̀. wọ́n sì ti ibẹ̀ kúrò wọ́n sì kọjá láàrin Gálílì òun kò sì fẹ́ kí ẹnikẹ́ni mọ̀ nítorí ó kọ́ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ó sì wí fún wọn pé. a ó fi ọmọ ènìyàn lé àwọn ènìyàn lọ́wọ́ wọn ó sì pa á lẹ́yìn ìgbà tí a bá sì pa á tán yóò jíǹde ní ìjọ kẹta. ṣùgbọ́n ọ̀rọ̀ náà kò yé wọn ẹ̀rù sì bà wọ́n láti bí i léèrè ó sì wá sí Kapánáúmù nígbà tí ó sì wà nínú ilé ó bi wọ́n léèrè wípé. kí ni ohun tí ẹ̀yin ń bá ara yín jiyàn sí ní ọ̀nà ṣùgbọ́n wọ́n dákẹ́ nítorí wọ́n ti ń bá ara wọn jiyàn pé ta ni ẹni tí ó pọ̀ jù ó sì jókòó ó sì pe àwọn méjìlá náà ó sì wí fún wọn pé. bí ẹnikẹ́ni bá ń fẹ́ ṣe ẹni iwájú òun náà ni yóò ṣe ẹni ìkẹyìn gbogbo wọn àti ìránṣẹ́ gbogbo wọn. ó sì mú ọmọ kékeré kan ó fi í sáàárín wọn nígbà tí ó sì gbé e sí apá rẹ̀ ó wí fún wọn pé ẹnikẹ́ni tí ó bá gba ọ̀kan nínú irú àwọn ọmọ kékeré wọ̀nyí ní orúkọ mi ó gbà mí ẹnikẹ́ni tí ó bá sì gbà mí kì í ṣe èmi ni ó gbà ṣùgbọ́n ó gba ẹni tí ó rán mi. Jòhánù sì dá a lóhùn ó wí pé. olùkọ́ni àwárí ẹnìkan fi orúkọ rẹ̀ lé àwọn ẹ̀mí èṣù jáde òun kò sì tọ̀ wá lẹ́yìn àwa sì dá a lẹ́kun nítorí tí kò tọ̀ wá lẹ́yìn. Jésù sì wí pé ẹ má ṣe dá a lẹ́kun mọ́ nítorí kò sí ẹnìkan tí yóò ṣe iṣẹ́ agbára ní orúkọ mi tí ó sì lè yára sọ ibi sí mi nítorí ẹni tí kò bá kọ ojú ìjà sí wa ó wà ní ìhà tiwa nítorí ẹnikẹ́ni tí ó bá fi aago omi fún yín mu ní orúkọ mi nítorí tí ẹ̀yin jẹ́ ti Kristi lóòótọ́ ni mo wí fún yín òun kì yóò pàdánù èrè rẹ̀ bí ó ti wù kí ó rí. ẹnikẹ́ni tí ó bá sì mú kí ọ̀kan nínú àwọn kéékèèké wọ̀nyí tí ó gbà mí gbọ́ kọsẹ̀ ó sàn fún un kí a so ọlọ́nlá mọ́ ọ ní ọrùn kí a sì sọ ọ sínú omi òkun bí ọwọ́ rẹ bá sì mú ọ kọsẹ̀ ké e kúrò ó sàn fún ọ kí o ṣe akéwọ́ lọ sí ibi ìyè ju kí o ní ọwọ́ méjèèjì kí o lọ sí ọ̀run àpáàdì sínú iná àjóòkú níbi tí kòkòrò wọn kì í kú tí iná náà kì í sì kú bí ẹsẹ̀ rẹ bá sì mú ọ kọsẹ̀ ké e kúrò ó sàn fún ọ kí o ṣe akẹ́sẹ̀ lọ sí ibi ìyè ju kí o ní ẹsẹ̀ méjèèjì kí a gbé ọ sọ sí ọ̀run àpáàdì sínú iná àjò òkú níbi tí kòkòrò wọn kì í kú tí iná náà kì í sì kú bí ojú rẹ bá sì mú ọ kọsẹ̀ yọ ọ jáde. ó sàn fún ọ kí o lọ sí ìjọba ọlọ́run ní olójú kan ju kí o ní ojú méjèèjì kí a gbé ọ sọ sínú iná ọ̀run àpáàdì níbi tí kòkòrò wọn kì í kú tí iná náà kì í sì í kú nítorí pé olúkúlùkù ni a ó fi iná dùn àti gbogbo ẹbọ ni a ó sì fi iyọ̀ dùn iyọ̀ dára ṣùgbọ́n bí iyọ̀ bá sọ agbára rẹ̀ nù. No kí ni ẹ ó fi mú un dùn ẹ ní iyọ̀ nínú ara yín kí ẹ sì máa wà ní àlàáfíà láàrin ara yín. máàkù orí kẹwàá. ó sì dìde kúrò níbẹ̀ ó sì wá sí ẹkùn judea ní ìhà òkè odò jọ́dánì àwọn ènìyàn sì tún tọ̀ ọ́ wá bí ìṣe rẹ̀ ti rí ó sì tún kọ́ wọn àwọn Farisí sì tọ̀ ọ́ wá wọ́n ń dán án wò wọ́n sì bí léèrè wípé ó tọ́ fún ọkùnrin kí ó fi aya rẹ̀ sílẹ̀. ó sì dáhùn ó sì wí fún wọn pé. àṣẹ kí ni Mósè pa fún yín. wọ́n sì wí pé. Mósè yọ̀ǹda fún wa láti kọ ìwé ìkọ̀sílẹ̀ fún un kí a sì fi í sílẹ̀. Jésù sì dá wọn lóhùn ó sì wí fún wọn pé. nítorí líle àyà yín ni ó ṣe kọ irú òfin yìí fún yín ṣùgbọ́n láti ìgbà tí ayé ti ṣẹ̀ Ọlọ́run dá wọn ti akọ ti abo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 tí ó bá sì gbé òmíràn ní ìyàwó ó ṣe panṣágà sí i bí obìnrin kan bá sì fi ọkọ rẹ̀ sílẹ̀ tí a bá sì gbé e ní ìyàwó fún ẹlòmíràn ó ṣe panṣágà. wọ́n sì gbé àwọn ọmọ ọwọ́ tọ̀ wá kí ó lè fi ọwọ́ tọ́ wọn àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì bá àwọn tí ó gbé wọn wá wí ṣùgbọ́n nígbà tí Jésù rí i inú bí i ó sì wí fún wọn pé. ẹ jẹ́ kí àwọn ọmọ kékeré kí ó wá sọ́dọ̀ mi ẹ má sì ṣe dá wọn lẹ́kun nítorí tí irú wọn ni ìjọba ọlọ́run lóòótọ́ ni mo wí fún yín ẹnikẹ́ni tí kò bá gba ìjọba ọlọ́run bí ọmọ kékeré kì yóò lè wọ inú rẹ̀ bí ó ti wù kí ó rí. ó sì gbé wọn sí apá rẹ̀ ó gbé ọwọ́ rẹ̀ lé wọn ó sì súre fún wọn bí ó sì ti ń jáde bọ̀ sí ọ̀nà ẹnìkan sáré tọ̀ ọ́ wá ó sì kúnlẹ̀ fún un ó bi í léèrè wípé olùkọ́ni rere kí ni èmi ó ṣe tí èmi ó fi lè jogún ìyè àìnípẹ̀kun. jésù sì wí fún un pé. èé ṣe tí wọ́n fi ń pè mí ní ẹni rere ẹni rere kan kò sí bí kò ṣe ẹnìkan èyí nì ní ọlọ́run wọ́n ṣáà mọ òfin má ṣe panṣágà má ṣe pànìyàn má ṣe jalè má ṣe jẹ́rìí èké má ṣe rẹ́ni jẹ bọ̀wọ̀ fún bàbá òun ìyá rẹ. ó sì dáhùn ó sì wí fún un pé. olùkọ́ni gbogbo nǹkan wọ̀nyí ni èmi ti ń kíyèsí láti ìgbà èwe mi wá. nígbà náà ni jésù sì wò ó ó fẹ́ràn rẹ̀ ó sì wí fún un pé. ohun kan ni ó kù ọ́ kù lọ ta ohunkóhun tí o ní kí o sì fi fún àwọn tálákà ìwọ ó sì ní ìṣúra ní ọ̀run wá bí àgbélébù kí o sì máa tọ̀ mí lẹ́yìn. inú rẹ̀ sì bàjẹ́ sí ọ̀rọ̀ náà ó sì jáde lọ ní ìbìnújẹ́ nítorí tí ó ní ọ̀rọ̀ púpọ̀ jésù sì wò yíká ó sì wí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé. yóò ti ṣòro tó fún àwọn tí ó ní ọrọ̀ láti wọ ìjọba ọlọ́run. ẹnu sì ya àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sí ọ̀rọ̀ rẹ̀ ṣùgbọ́n jésù sì tún dáhùn wípé. ẹ̀yin ọmọ yóò ti ṣòro tó fún àwọn tí ó gbẹ́kẹ̀lé ọrọ̀ láti wọ ìjọba ọlọ́run ó rọrùn fún ìbákasí ẹ láti wọ ojú abẹ́rẹ́ ju fún ọlọ́rọ̀ láti wọ ìjọba ọlọ́run lọ. ẹnu sì yà wọ́n ré kọjá wọ́n sì ń bá ara wọn sọ wípé. jẹ́ta lé ó alẹ́ là. jésù sì wò wọ́n ó wí ènìyàn ní èyí kò lè ṣeé ṣe fún ṣùgbọ́n kì í ṣe fún ọlọ́run nítorí ohun gbogbo ni ṣíṣe fún ọlọ́run nígbà náà ni pétérù bẹ̀rẹ̀ sí í wí fún un pé. wò ó àwa ti fi gbogbo nǹkan sílẹ̀ àwa sì ti tọ̀ ọ́ lẹ́yìn. jésù sì dáhùn ó wí pé. lóòótọ́ ni mo wí fún yín kò sí ẹni tí ó fi ilé sílẹ̀ tàbí arákùnrin tàbí arábìnrin tàbí bàbá tàbí ìyá tàbí aya tàbí ọmọ tàbí ilẹ̀ nítorí mi àti nítorí ìyìn rere ṣùgbọ́n nísinsìnyí ní ayé yìí òun ó sì gba ọgọ́rọ̀ ọ̀rún ilé àti arákùnrin àti arábìnrin àti ìyá àti ọmọ àti ilẹ̀ pẹ̀lú inúnibíni àti ní ayé tí ń bọ̀ iye àìnípẹ̀kun ṣùgbọ́n ọ̀pọ̀ àwọn tí ó ṣíwájú ni yóò kẹ́yìn àwọn tí ó kẹ́yìn ni yóò sì ṣíwájú. Si wọ́n sì wà ní ọ̀nà wọ́n ń gòkè lọ sí Jerúsálẹ́mù Jésù ń lọ níwájú wọn ẹnu sì yà wọ́n bí wọ́n sì ti ń tọ̀ ọ́ lẹ́yìn ẹ̀rù bà wọ́n ó sì tún mú àwọn méjìlá ó bẹ̀rẹ̀ sí í sọ gbogbo ohun tí a ó ṣe sí i fún wọn wípé. sáwò àwa ń gòkè lọ sí Jerúsálẹ́mù a ó sì fi ọmọ ènìyàn lé àwọn olórí àlùfáà àti àwọn akọ̀wé lọ́wọ́ wọn ó sì dá a lẹ́bi ikú wọn ó sì fi í lé àwọn kèfèrí lọ́wọ́ wọn ó sì fi í ṣe ẹlẹ́yà wọn ó sì nà án wọn ó sì tutọ́ sí i lára wọn ó sì pa á ní ìjọ́ kẹta yóò sì jíǹde. Jákọ́bù àti Jòhánù àwọn ọmọ Sébédè sì wá sọ́dọ̀ rẹ̀ wípé. olùkọ́ni àwa ń fẹ́ kí ìwọ kí ó ṣe ohunkóhun tí àwa bá béèrè lọ́wọ́ rẹ fún wa. ó sì bí wọn léèrè pé kí ni ẹ̀yin fẹ́ kí èmi kí ó ṣe fún yín. wọ́n sì wí fún un pé. fi fún wa kí àwa kí ó lè jókòó ọ̀kan lé ọwọ́ ọ̀tún rẹ àti ọ̀kan lé ọwọ́ òsì rẹ nínú ògo rẹ. ṣùgbọ́n jésù wí fún wọn pé. ẹ̀yin kò mọ ohun tí ẹ̀yin ń béèrè ẹ̀yin lè mu ago tí èmi mu tàbí kí a fi baptism tí a fi baptisi mi baptisi yín. wọ́n sì wí fún un pé. àwa lè ṣe é jésù sì wí fún wọn pé. lóòótọ́ ni ẹ̀yin ó mu aago tí èmi mu àti baptism tí a ó fi baptisi mi ni a ó fi baptisi yín ṣùgbọ́n láti jókòó ní ọwọ́ ọ̀tún mi àti ní ọwọ́ òsì mi kì í ṣe ti èmi láti fi fúnni bí kò ṣe fún àwọn ẹni tí a ti pèsè rẹ̀ sílẹ̀. nígbà tí àwọn mẹ́wàá ìyókù gbọ́ wọ́n bẹ̀rẹ̀ sí í bínú sí Jákọ́bù àti Jòhánù ṣùgbọ́n Jésù pè wọ́n sọ́dọ̀ rẹ̀ ó sì wí fún wọn pé. ẹ̀yin mọ̀ pé àwọn tí à ń kà sí olórí àwọn kèfèrí a máa lo ipá lórí wọn àti àwọn ẹni ńlá wọn a máa fi ọlá tẹrí wọn ba ṣùgbọ́n kì yóò rí bẹ́ẹ̀ láàrin yín ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá fẹ́ tóbi láàrin yín òun ni yóò ṣe ìránṣẹ́ yín àti ẹnikẹ́ni nínú yín tí ó bá fẹ́ ṣe olórí òun ni yóò ṣe ọmọ ọ̀dọ̀ gbogbo yín nítorí ọmọ ènìyàn tìkára rẹ̀ kò ti wá kí a bá a máa ṣe ìránṣẹ́ fún un bí kò ṣe láti máa ṣe ìránṣẹ́ fún ni àti láti fi ẹ̀mí rẹ̀ ṣe ìràpadà fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. wọ́n sì wá sí jẹ́ríkò bí ó sì ti ń jáde kúrò ní jẹ́ríkò pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ àti ọ̀pọ̀ àwọn ènìyàn bátíméù afọ́jú ọmọ tíméù jókòó lẹ́bàá ọ̀nà ó ń ṣàgbé nígbà tí ó gbọ́ pé jésù ti násárẹ́tì ni ó bẹ̀rẹ̀ sí kígbe lóhùn rárá wípé. jésù ìwọ ọmọ dáfídì ṣàánú fún mi. ọ̀pọ̀lọpọ̀ sì bá a wí pé kí ó pa ẹnu rẹ̀ mọ́ ṣùgbọ́n òun sì kígbe sí i jù bẹ́ẹ̀ lọ pé. ìwọ ọmọ dáfídì ṣàánú fún mi. jésù sì dẹsẹ̀ dúró ó sì pàṣẹ pé kí a pè é wá wọ́n sì pe afọ́jú náà wọ́n sì wí fún un pé. tújú dìde ó ń pè ọ́. ó sì bó ẹ̀wù rẹ̀ sọnù ó dìde ó sì tọ̀ jésù wá jésù sì dáhùn ó sì wí fún un pé. kí ni ìwọ ń fẹ́ kí èmi kí ó ṣe fún ọ. afọ́jú náà sì wí fún un pé. rábónì kí èmi kí ó lè ríran. jésù sì wí fún un pé. máa lọ ìgbàgbọ́ rẹ mú ọ láradá. lójú kan náà ó sì ríran ó sì tọ Jésù lẹ́yìn ní ọ̀nà. Máàkù orí kọkànlá. nígbà tí wọ́n sì súnmọ́ etí Jerúsálẹ́mù létí Betfage àti Bethany ní òkè Ólífì ó rán méjì nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ó sì wí fún wọn pé. ẹ lọ sí ìletò tí ó kọjú sí yín lójú kan náà bí ẹ̀yin ti ń wọnú rẹ̀ lọ ẹ̀yin ó sì rí ọmọ kẹ́tẹ́kẹ́tẹ́ kan tí a so tí ẹnikẹ́ni kò gùn rí ẹ tú u kí ẹ sì fà á wá bí ẹnikẹ́ni bá sì wí fún yín pé èéṣe tí ẹ̀yin fi ń ṣe èyí ẹ wí pé olúwa ní fi ṣe lójú kan náà yóò sì rán wá sí yín yìí. wọ́n sì mú ọ̀nà wọn pọ̀n wọ́n rí ọmọ kẹ́tẹ́kẹ́tẹ́ náà tí a so ní ẹnu ọ̀nà lóde ní ìta gbangba wọ́n sì tù ú àwọn kan nínú àwọn tí ó dúró níbẹ̀ wí fún wọn pé. kí ni ẹ̀yin ṣe tí ẹ̀ fi ń tú ọmọ kẹ́tẹ́kẹ́tẹ́ nì. wọ́n sì wí fún wọn gẹ́gẹ́ bí jésù ti wí fún wọn wọ́n sì jọ̀wọ́ wọn lọ́wọ́ lọ wọ́n sì fa ọmọ kẹ́tẹ́kẹ́tẹ́ náà tọ̀ jésù wá wọ́n sì tẹ́ aṣọ wọn sí ẹ̀yìn rẹ̀ òun sì jókòó lórí rẹ̀ àwọn púpọ̀ sì tẹ́ aṣọ wọn sí ọ̀nà àti àwọn mìíràn ṣẹ́ ẹ̀ka igi wọ́n sì fún wọn sí ọ̀nà àti àwọn tí ń lọ níwájú àti àwọn tí ń bọ̀ lẹ́yìn kígbe wípé. hòsánà olùbùkún ni ẹni tí ó bọ̀ wá ní orúkọ olúwa olùbùkún ni ìjọba tí ń bọ̀ wá ìjọba dáfídì bàbá wa hòsánà lókè ọ̀run. jésù sì wọ jerúsálẹ́mù àti tẹ́ḿpìlì nígbà tí ó sì wo ohun gbogbo yíká alẹ́ ṣàtìlẹ́ tán ó sì jáde lọ sí bẹ́tánì pẹ̀lú àwọn méjìlá ní ijọ́ kejì nígbà tí wọ́n ti bẹ́tánì jáde ebi sì ń pa á ó sì rí igi ọ̀pọ̀tọ́ kan ní òkèèrè tí ó ní ewé ó wá bí bóyá òun lè rí ohun kan lórí rẹ̀ nígbà tí ó sì wá sí ìdí rẹ̀ kò rí ohun kan bí kò ṣe ewé nítorí àkókò èso ọ̀pọ̀tọ́ kò tíì tó jésù sì dáhùn ó sì wí fún un pé. kí ẹnikẹ́ni má jẹ èso lórí rẹ mọ́ títí láé. àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì gbọ́ ọ wọ́n sì wá sí jerusalemu jésù sì wọ inú tẹ́ḿpìlì lọ ó bẹ̀rẹ̀ sí lé àwọn tí ń tà àti àwọn tí ń rà ní tẹ́ḿpìlì jáde ó sì taari tábìlì àwọn onípàṣípààrọ̀ owó dànù àti ìjókòó àwọn tí ń ta ẹyẹ bí kò sì jẹ́ kí ẹnikẹ́ni kí ó gbé ohun èlò kọjá láàrin tẹ́ḿpìlì ó sì ń kọ́ni ó ń wí fún wọn pé. a kò tí kọ̀wé rẹ̀ pé ilé àdúrà fún gbogbo orílẹ̀-èdè ni a ó máa pe ilé mi ṣùgbọ́n ẹ̀yin ti sọ ọ́ di ìwò àwọn ọlọ́ṣà. àwọn akọ̀wé àti àwọn olórí àlùfáà sì gbọ́ wọ́n sì ń wá ọ̀nà bí wọ́n ó ti ṣe pa á run nítorí wọ́n bẹ̀rù rẹ̀ nítorí ẹnu ya gbogbo ìjọ ènìyàn sí ẹ̀kọ́ rẹ̀ nígbà tí alẹ́ bá sì lẹ́ a jáde kúrò ní ìlú bí wọ́n sì ti ń kọjá lọ ní òwúrọ̀ wọ́n rí igi ọ̀pọ̀tọ́ náà gbẹ ti gbòǹgbò ti gbòǹgbò pétérù sì wá rántí ó wí fún un pé. rábì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 wọ́n sì tún wá sí Jerúsálẹ́mù bí ó sì ti rìn kiri ní tẹ́ḿpìlì àwọn olórí àlùfáà àti àwọn akọ̀wé àti àwọn àgbààgbà tọ̀ ọ́ wá wọ́n sì wí fún un pé. àṣẹ wo ni o fi ń ṣe nǹkan wọ̀nyí ta ni ó sì fún ọ ní àṣẹ yìí láti máa ṣe nǹkan wọ̀nyí. Jésù sì dáhùn ó sì wí fún wọn pé. èmi ó bi yín léèrè ọ̀rọ̀ kan kí ẹ sì dá mi lóhùn èmi ó sì sọ fún yín àṣẹ tí èmi fi ń ṣe nǹkan wọ̀nyí baptism Jòhánù láti ọ̀run wá ni tàbí láti ọ̀dọ̀ ènìyàn ẹ dá mi lóhùn. wọ́n sì bá ara wọn gbèrò wípé. bí àwa bá wí pé láti ọ̀run wá ni òun ó wí pé èèhà ti ṣe tí ẹ̀yin kò fi gbà á gbọ́ ṣùgbọ́n bí àwa bá wí pé láti ọ̀dọ̀ ènìyàn wọ́n bẹ̀rù àwọn ènìyàn nítorí gbogbo ènìyàn ka Jòhánù sí wòlíì ní tòótọ́ wọ́n sì dáhùn wí fún Jésù pé. àwa kò mọ̀. Jésù sì dáhùn wí fún wọn pé. èmi kì yóò sì wí fún yín àṣẹ tí èmi fi ń ṣe nǹkan wọ̀nyí. Máàkù orí kejìlá. ó sì bẹ̀rẹ̀ sí í fi òwe bá wọn sọ̀rọ̀ pé ọkùnrin kan gbin ọgbà àjàrà kan ó sì sọgbà yí i ká ó sì wá ibi ìfúntí wáìnì ó sì kọ́ ilé ìṣọ́ sí i ó sì fi ṣe àgbàtọ́jú fún àwọn olùṣọ́gbà ó sì lọ sí àjò nígbà tí ó sì di àkókò ó rán ọmọ ọ̀dọ̀ rẹ̀ kan sí àwọn olùṣọ́gbà náà kí ó lè gbà nínú èso ọgbà àjàrà náà lọ́wọ́ àwọn olùṣọ́gbà wọ́n sì mú un wọ́n lù ú wọ́n sì rán an padà lọ́wọ́ òfo ó sì tún rán ọmọ ọ̀dọ̀ mìíràn sí wọn òun ni wọ́n sì sọ òkúta lù wọ́n sá a lọ́gbẹ́ ní orí wọ́n sì rán an lọ ní ìtìjú ó sì tún rán òmíràn èyí ni wọ́n sì pa àti ọ̀pọ̀ mìíràn wọ́n lù mìíràn wọ́n sì pa mìíràn ṣùgbọ́n ó kú ọmọ rẹ̀ kan tí ó ní tí í ṣe àyànfẹ́ rẹ̀ ó sì rán sí wọn pẹ̀lú níkẹyìn ó wí pé wọn ó ṣe ojúsàájú fún ọmọ mi ṣùgbọ́n àwọn olùṣọ́gbà wọn ní wí fún ara wọn pé èyí ni àrólé ẹ wá ẹ jẹ́ kí a pa á ogún rẹ̀ yóò sì jẹ́ tiwa wọ́n sì mú wọ́n pa á wọ́n sì wọ́ ọ jáde kúrò nínú ọgbà àjàrà náà ǹjẹ́ kí ni olúwa ọgbà àjàrà náà yóò ṣe òun ó wá yóò sì pa àwọn olùṣọ́gbà wọn nírun yóò sì fi ọgbà àjàrà rẹ̀ ṣe àgbàtọ́jú fún àwọn ẹlòmíràn ẹ̀yin kò á ti ka ìwé mímọ́ yìí òkúta tí àwọn ọ̀mọ̀lé kọ̀ sílẹ̀ òun náà ni ó di pàtàkì igun ilé èyí ni ìṣe olúwa ó sì jẹ́ ìyanu ní ojú wa. wọ́n sì ń wá ọ̀nà àti mú un. ṣùgbọ́n wọ́n sì bẹ̀rù ìjọ ènìyàn nítorí wọ́n mọ̀ pé àwọn ni ó pòwe náà mọ́ wọ́n sì fi í sílẹ̀ wọn lọ. wọ́n sì rán àwọn kan sí i nínú àwọn Farisí àti nínú àwọn ọmọ ẹ̀yìn Hẹ́rọ́dù láti fi ọ̀rọ̀ rẹ̀ mú un. nígbà tí wọ́n sì dé wọ́n wí fún un pé. olùkọ́ni àwa mọ̀ pé olótìtọ́ ni ìwọ bẹ́ẹ̀ ni ìwọ kì í wo ojú ẹnikẹ́ni nítorí ìwọ kì í ṣe ojúsàájú ènìyàn ṣùgbọ́n ìwọ ń kọ́ni ní ọ̀nà Ọlọ́run ní òtítọ́ ó tọ́ láti máa sanwó òde fún Késárì tàbí kò tọ́ kí àwa kí ó fi tàbí kí a má fi fún un. ṣùgbọ́n Jésù mọ àgàbàgebè wọn ó wí fún wọn pé. èé ṣe tí ẹ̀yin fi ń dán mi wò ẹ mú owó idẹ kan fún mi wá kí èmi kí ó wò ó. wọ́n sì mú un wá ó sì bi wọ́n pé àwòrán àti àkọlé ta ni èyí. wọ́n sì wí fún un pé. ti késárì ni. jésù sì dáhùn ó sì wí fún wọn pé. ǹjẹ́ ẹ fi ohun ti késárì fún késárì àti ohun ti ọlọ́run fún ọlọ́run. ẹnu sì yà wọ́n sí i gidigidi àwọn sadusí sì tọ̀ ọ́ wá àwọn tí ó wípé àjíǹde òkú kò sí wọ́n sì bí i léèrè wípé. olùkọ́ni Mósè kọ̀wé fún wa pé. Pe bí arákùnrin ẹnìkan bá kú tí ó bá sì fi aya sílẹ̀ tí kò sì fi ọmọ sílẹ̀ kí arákùnrin rẹ̀ kí ó so aya rẹ̀ lópó kí ó sì gbé irú ọmọ dìde fún arákùnrin rẹ̀ ǹjẹ́ àwọn arákùnrin méje kan ti wà èyí èkíní sì gbé ìyàwó ó sì kú láì fi ọmọ sílẹ̀ èyí èkejì sì sú lópó òun sì kú bẹ́ẹ̀ lé òun kò sì fi ọmọ sílẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì li ẹ̀kẹta àwọn méjèèjì sì sú lópó wọn kò sì fi ọmọ sílẹ̀ níkẹyìn gbogbo wọn obìnrin náà kú pẹ̀lú ǹjẹ́ ní àjínde nígbà tí wọ́n bá jínde aya ta ni yóò á ṣe nínú wọn àwọn méjèèjì Élíóṣà ní ilé aya. Jésù sì dáhùn ó wí fún wọn pé. kì í ṣe nítorí èyí ni ẹ ṣe ṣìnà pé ẹ̀yin kò mọ ìwé mímọ́ tàbí agbára Ọlọ́run nítorí nígbà tí wọn ó jínde kúrò nínú òkú wọn kò ní gbéyàwó bẹ́ẹ̀ ni wọn kì yóò sinmi ní ìyàwó ṣùgbọ́n wọn ó dàbí àwọn áńgẹ́lì tí ń bẹ ní ọ̀run àti ní ti àwọn òkú pé a ó jí wọn dìde ẹ̀yin kò ti kà á nínú ìwé Mósè bí Ọlọ́run ti sọ fún un nínú ìgbẹ́ wípé èmi ni Ọlọ́run Ábúráhámù àti Ọlọ́run Ísákì àti Ọlọ́run Jákọ́bù òun kì í ṣe Ọlọ́run àwọn òkú bí kò ṣe Ọlọ́run àwọn alààyè nítorí náà ẹ̀yin ṣìnà gidigidi. ọ̀kan nínú àwọn akọ̀wé tọ̀ wá nígbà tí ó sì gbọ́ bí wọ́n ti ń bi ara wọn ní èrè ọ̀rọ̀ tí ó sì wòye pé ó dá wọn lóhùn rere ó bi í pé. èwo ni èkíní nínú gbogbo òfin. jésù sì dá a lóhùn wípé. èkíní nínú gbogbo òfin ni gbọ́ ìsírẹ́lì olúwa ọlọ́run wa olúwa kan ni kí ìwọ kí ó fi gbogbo àyà rẹ àti gbogbo ọkàn rẹ àti gbogbo iyè rẹ àti gbogbo agbára rẹ fẹ́ olúwa ọlọ́run rẹ èyí ni òfin èkíní èkejì sì dàbí rẹ̀ fẹ́ ọmọnìkejì rẹ bí ara rẹ kò sì sí òfin mìíràn tí ó tóbi jù wọ̀nyí lọ. akọ̀wé náà sì wí fún un pé. olùkọ́ni ó dára òtítọ́ ni ó sọ pé ọlọ́run kan ní bẹ kò sì sí òmíràn bí kò sí òun àti kí a fi gbogbo àyà àti gbogbo òye àti gbogbo ọkàn àti gbogbo agbára fẹ́ ẹ àti kí a fẹ́ ọmọnìkejì ẹni bí ara ẹni ó ju gbogbo ẹbọ sísun àti ẹbọ lọ. nígbà tí jésù rí i pé ó fi òye dáhùn ó wí fún un pé. ìwọ kò jìnnà sí ìjọba ọlọ́run. lẹ́yìn èyí ni kò sí ẹnìkan tí ó jẹ́ bí léèrè òun kan mọ́ bí jésù sì ti ń kọ́ni ní tẹ́ḿpìlì ó dáhùn wípé. èé ṣe tí àwọn akọ̀wé fi ń wípé ọmọ dáfídì ni kristi ṣe nítorí dáfídì tìkára rẹ̀ wí nípa ẹ̀mí mímọ́ pé olúwa wí fún olúwa mi pé ìwọ jókòó ní ọwọ́ ọ̀tún mi títí èmi ó fi sọ àwọn ọ̀tá rẹ di àpótí ìtìsẹ̀ rẹ ǹjẹ́ bí dáfídì tìkára rẹ̀ bá pè é ní olúwa níbo ni ó sì ti wáyé jẹ́ ọmọ rẹ̀. ọ̀pọ̀ ìjọ ènìyàn sì fi ayọ̀ gbọ́ ọ̀rọ̀ rẹ̀ ó sì wí fún wọn nínú ẹ̀kọ́ rẹ̀ pé. ẹ máa kíyèsára lọ́dọ̀ àwọn akọ̀wé tí wọ́n fẹ́ láti máa rìn ní aṣọ gígùn tí wọ́n sì fẹ́ ìkíni ní ọjà àti ibùjókòó ọlá nínú sínágọ́gù àti ipò ọlá ní ibi àsè àwọn tí ó jẹ ilé àwọn òpórun tí wọ́n sì ń gbàdúrà gígùn fún àṣehàn àwọn wọ̀nyí ni yóò jẹ̀bi pọ̀ jù. Jésù sì jókòó kọjú sí àpótí ìṣúra ó sì ń wo bí ìjọ ènìyàn ti ń sọ owó sínú àpótí ìṣúra ọ̀pọ̀ àwọn ọlọ́rọ̀ sì sọ púpọ̀ sí i tálákà opó kan sì wá ó sọ owó idẹ wẹ́wẹ́ méjì tí í ṣe ìdá méjì owó bàbà kan sínú rẹ̀ ó sì pe àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sọ́dọ̀ rẹ̀ ó sì wí fún wọn pé lóòótọ́ ni mo wí fún yín pé tálákà opó yìí sọ sínú àpótí ìṣúra ju gbogbo àwọn tí ó sọ sínú rẹ̀ lọ nítorí gbogbo wọn sọ sínú rẹ̀ nínú ọ̀pọ̀lọpọ̀ ìní wọn ṣùgbọ́n òun nínú àìní rẹ̀ ó sọ ohun gbogbo tí ó ní sí i àní gbogbo ìní rẹ̀. máàkù orí kẹtàlá. bí ó sì ti ń ti tẹ́ḿpìlì jáde ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wí pé. olùkọ́ni wo irú òkúta àti irú ilé tí ó wà níhìn yìí. jésù sì dáhùn wí fún un pé. ìwọ rí ilé ńlá wọ̀nyí kì yóò sí òkúta kan tí a ó fi sílẹ̀ lórí èkejì tí a kì yóò wó lulẹ̀. bí ó sì ti jókòó lórí òkè olífì tí ó kọjú sí tẹ́ḿpìlì pétérù àti jákọ́bù àti johanu àti anderu bí léèrè níkọ̀kọ̀ wí pé. sọ fún wa nígbà wo ni nǹkan wọ̀nyí yóò ṣẹ kí ni yóò sì ṣe àmì nígbà tí gbogbo nǹkan wọ̀nyí yóò ṣẹ. jésù sì dá wọn lóhùn ó bẹ̀rẹ̀ sí í sọ fún wọn pé. ẹ máa kíyèsára kí ẹnikẹ́ni kí ó má ṣe tàn yín jẹ nítorí àwọn ènìyàn púpọ̀ yóò wá ní orúkọ mi wípé èmi ni kristi wọn ó sì tan ọ̀pọ̀lọpọ̀ jẹ nígbà tí ẹ̀yin bá sì ń gbúròó ogun àti ìdágìrì ogun kí ẹ̀yin kí ó má ṣe jáyà nítorí irú nǹkan wọ̀nyí kò lè ṣe kí ó má ṣe ṣùgbọ́n òpin náà kì í ṣe ìsinsìnyí nítorí pé orílẹ̀-èdè yóò dìde sí orílẹ̀-èdè àti ilé ọba sí ilé ọba ìṣẹ̀lẹ̀ yóò sì wà ní ibi púpọ̀ ìyàn yóò sì wà àti wàhálà nǹkan wọ̀nyí ni ìpilẹ̀ṣẹ̀ ìpọ́njú ṣùgbọ́n ẹ máa kíyèsára yín nítorí wọn ó sì fi yín lé àwọn ìgbìmọ̀ lọ́wọ́ a ó sì lù yín nínú sínágọ́gù a ó sì mú yín dúró níwájú àwọn baálẹ̀ àti àwọn ọba nítorí orúkọ mi fún ẹ̀rí sí wọn a kò lè ṣàìmákọ̀ọ́ wàásù ìyìnrere ní gbogbo orílẹ̀-èdè ṣùgbọ́n nígbà tí wọ́n bá ń fà yín lọ tí wọ́n bá sì ń fi yín lé wọn lọ́wọ́ ẹ má ṣe ṣàníyàn ṣáájú ohun tí ẹ ó sọ ṣùgbọ́n ohun tí a bá fi fún yín ní wákàtí náà òun ni kí ẹ̀yin kí ó wí nítorí kì í ṣe ẹ̀yin ní ń wí bí kò ṣe ẹ̀mí mímọ́ arákùnrin yóò sì fi arákùnrin fún pípa àti bàbá yóò fi ọmọ rẹ̀ hàn àwọn ọmọ yóò sì dìde sí òbí wọn wọn ó sì mú kí a pa wọn gbogbo ènìyàn ni yóò sì kórìíra yín nítorí orúkọ mi ṣùgbọ́n ẹni tí ó bá forí tì í títí dé òpin òun náà ni a ó gbàlà ṣùgbọ́n nígbà tí ẹ̀yin bá rí ìríra ìsọdahoro nì tí ó dúró níbi tí kò tọ́ tí a ti ẹnu wòlíì Dáníẹ́lì sọ ẹnikẹ́ni tí ó bá kà á kí ó yé e. nígbà náà ni kí àwọn tí ń bẹ ní Jùdíà sá lọ sí orí òkè kí ẹni tí ń bẹ lórí ilé kí ó má ṣe sọ̀kalẹ̀ lọ sínú ilé bẹ́ẹ̀ ni kí ó má sì ṣe wọ inú rẹ̀ láti mú ohunkóhun jáde nínú ilé rẹ̀ àti kí ẹni tí ń bẹ ní oko kí ó má ṣe padà sẹ́yìn wá láti mú aṣọ rẹ̀ ṣùgbọ́n ègbé ni fún àwọn tí ó lóyún àti fún àwọn tí ó ń fi ọmú fún ọmọ mu ní ọjọ́ wọn nì kí ẹ sì máa gbàdúrà kí sísá yín kí ó má ṣe bọ́ sí ìgbà òtútù nítorí ọjọ́ wọn nì yóò jẹ́ ọjọ́ ìpọ́njú irú èyí tí kò sí láti ìgbà ọjọ́ ìwà tí Ọlọ́run dá títí fi di àkókò yìí irú rẹ̀ kì yóò sì sí bí kò sì ṣe bí olúwa ti ké ọjọ́ wọn nìkúrú kò sí ẹ̀dá tí ìbá lè là ṣùgbọ́n nítorí ti àwọn àyànfẹ́ tí ó ti yàn ó ti ké ọjọ́ wọn nìkúrú nítorí náà bí ẹnìkan bá wí fún yín pé wò ó Kristi ń bẹ níhìn yìí tàbí wò ó ó ń bẹ lọ́hùn-ún ẹ má ṣe gbà á gbọ́ nítorí àwọn èké Kristi àti àwọn èké wòlíì yóò dìde wọn ó sì fi àmì àti ohun ìyanu hàn tó bẹ́ẹ̀ bí ó ṣeé ṣe wọn ìbá tan àwọn àyànfẹ́ pàápàá ṣùgbọ́n ẹ kíyèsára wò ó mo sọ ohun gbogbo fún yín tẹ́lẹ̀ ṣùgbọ́n ní ọjọ́ wọn ni lẹ́yìn ìpọ́njú náà oòrùn yóò ṣókùn òṣùpá kì yóò sì fi ìmọ́lẹ̀ rẹ̀ hàn àwọn ìràwọ̀ ojú ọ̀run yóò jà á sílẹ̀ àti agbára tí ń bẹ ní ọ̀run ni a ó sì mì tìtì nígbà náà ni wọn ó sì rí ọmọ ènìyàn tí yóò máa ti ojú ọ̀run bọ̀ tí òun ti agbára ńlá àti ògo nígbà náà ni yóò sì rán àwọn áńgẹ́lì rẹ̀ yóò sì kó gbogbo àwọn àyànfẹ́ rẹ̀ láti orígun mẹ́rẹ̀ẹ̀rin ayé jọ láti ìkángun ayé títí dé ìkángun ọ̀run nísinsìnyí ẹ kọ́ òwe lára igi ọ̀pọ̀tọ́ nígbà tí ẹ̀ka rẹ̀ bá yọ titun tí ó bá sì rú ewé ẹ̀yin mọ̀ pé ìgbà ẹ̀rùn súnmọ́ etílé gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ẹ̀yin nígbà tí ẹ̀yin bá rí nǹkan wọ̀nyí tí ń ṣẹ kí ẹ mọ̀ pé ó súnmọ́ etílé tán lẹ́yìn ilẹ̀kùn lóòótọ́ ni mo wí fún yín ìran yìí kì yóò rékọjá títí a ó fi mú gbogbo nǹkan wọ̀nyí ṣẹ. ọ̀run òun ayé yóò ré kọjá ṣùgbọ́n ọ̀rọ̀ mi kì yóò ré kọjá. ṣùgbọ́n ní ti ọjọ́ àti wákàtí náà kò sí ẹnìkan tí ó mọ̀ ọ́ kò sí kì í tilẹ̀ ṣe àwọn áńgẹ́lì ọ̀run tàbí ọmọ bí kò ṣe bàbá mi nìkan ṣoṣo ẹ máa ṣọ́ra kí ẹ sì máa gbàdúrà nítorí ẹ̀yin kò mọ ìgbà tí àkókò náà yóò dé nítorí ọmọ ènìyàn dàbí ọkùnrin kan tí ó lọ sí àjò tí ó jìnnà réré ẹni tí ó fi ilé rẹ̀ sílẹ̀ tí ó sì fi àṣẹ fún àwọn ọmọ ọ̀dọ̀ rẹ̀ àti iṣẹ́ olúkúlùkù fún un tí ó sì fi àṣẹ fún olùṣọ́nà kí ó máa ṣọ́nà nítorí náà ẹ máa ṣọ́nà nítorí ẹ̀yin kò mọ ìgbà tí baálé ilé ń bọ̀ wá bí ní alẹ́ ni tàbí láàrin ọ̀gànjọ́ tàbí ní àkùkọ tàbí ní òwúrọ̀ pé nígbà tí ó bá dé ní òjijì kí ó má ṣe bá yín ní ojú oorun ohun tí mo wí fún yín mo wí fún gbogbo ènìyàn ẹ máa ṣọ́nà. máàkù orí kẹrìnlá lẹ́yìn ọjọ́ méjì ni àjọ ìrékọjá àti ti àìwúkàrà àti àwọn olórí àlùfáà àti àwọn ọkọ̀wé ń wá ọ̀nà bí wọn ìbá ti fi ẹ̀tàn mú un kí wọn kí ó pa á ṣùgbọ́n wọ́n wí pé. kì í ṣe ní ọjọ́ àjọ kí ariwo kí ó má bàa wà nínú àwọn ènìyàn. nígbà tí ó sì wà ní bẹ́tánì ní ilé símónì adẹ́tẹ̀ bí ó ti jókòó ti oúnjẹ obìnrin kan tí ó ní òrùba alabasta òróró ìkunra náírà iyebíye ó wá ó sì fọ́ ìbá náà ó sì ń dà á sí i lórí àwọn kan sì wà tí inú wọn ru nínú ara wọn wọ́n sì wí pé. nítorí kí ni a ṣe ń fi òróró ìkunra yìí ṣòfò àbáṣá ta òróró ìkunra yìí ju ìwọ̀n ọdún owó idẹ lọ àbá sì fi fún àwọn tálákà. wọ́n sì ń kùn sí i ṣùgbọ́n jésù wí pé. ẹ jọ̀wọ́ rẹ̀ sí èé ṣe tí ẹ̀yin fi ń bá a wí iṣẹ́ rere ni ó ṣe sí mi lára nígbà gbogbo ni ẹ̀yin sáàní tálákà pẹ̀lú yín ẹ̀yin lè máa ṣoore fún wọn nígbàkúùgbà tí ẹ̀yin fẹ́ ṣùgbọ́n èmi ni ẹ̀yin kò ní nígbà gbogbo ó ṣe èyí tí ó lè ṣe ó wá síwájú láti fi òróró kun ara mi fún sísìnkú mi lóòótọ́ ni mo wí fún yín níbikíbi tí a ó gbé wàásù ìhìn rere yìí ní gbogbo ayé níbẹ̀ pẹ̀lú ni a ó sì ro ìyìn èyí tí obìnrin yìí ṣe láti fi ṣe ìrántí rẹ̀. júdásì ìsíkáríótù ọ̀kan nínú àwọn méjìlá sì tọ àwọn olórí àlùfáà lọ láti fi í lé wọn lọ́wọ́ nígbà tí wọ́n sì gbọ́ wọ́n yọ̀ wọ́n sì ṣe ìlérí láti fún un ní owó ó sì ń wá ọ̀nà bí ó ti ṣe fi í lé wọn lọ́wọ́ ní ọjọ́ kìíní àjọ àìwúkàrà nígbà tí wọ́n ń pa ẹran ìrékọjá àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì wí fún un pé. níbo ni ìwọ ń fẹ́ kí a lọ ìpèsè sílẹ̀ kí ìwọ kí o lè jẹ èrè kọjá. ó sì rán àwọn méjì nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ó sì wí fún wọn pé. ẹ lọ sí ìlú ọkùnrin kan tí ń ru ìsà omi yóò pàdé yín ẹ máa tọ̀ ọ́ lẹ́yìn àti ibikíbi tí ó bá gbé wọ̀ kí ẹ̀yin kí ó wí fún baálé náà pé olùkọ́ni wípé níbo ni gbọ̀ngàn àpèjẹ náà gbé wà níbi tí èmi ó gbé jẹ ìrékọjá pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn mi òun ó sì fi gbọ̀ngàn ńlá kan lókè hàn yín tí a ṣe lọ́ṣọ̀ọ́ tí a sì pèsè tẹ́lẹ̀ níbẹ̀ ni kí ẹ̀yin kí ó pèsè sílẹ̀ dè wá. àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì jáde lọ wọ́n wá sí ìlú wọ́n sì rí i gẹ́gẹ́ bí ó ti sọ fún wọn wọ́n sì pèsè ìrékọjá sílẹ̀ nígbà tí alẹ́ lẹ́ ó wá pẹ̀lú àwọn méjìlá bí wọ́n sì ti jókòó tí wọ́n ń jẹun Jésù wí pé. lóòótọ́ ni mo wí fún yín ọ̀kan nínú yín yóò fi mí hàn àní òun náà ti ń bá mi jẹun. wọ́n sì bẹ̀rẹ̀ sí í gidigidi àti sí bí léèrè lọ́kọ̀ọ̀kan wí pé. èmi ni bí. èmi ni bí. èmi ni bí èkejì sì wí pé. èmi ni bí. ó sì dáhùn ó sì wí fún wọn pé. ọ̀kan nínú àwọn méjìlá ni tí ó ń tọwọ́ bọ inú àwo pẹ̀lú mi nítòótọ́ ọmọ ènìyàn ń lọ bí a ti kọ̀wé nípa tirẹ̀ ṣùgbọ́n ègbé ni fún ọkùnrin náà lọ́dọ̀ ẹni tí a gbé ti fi ọmọ ènìyàn hàn ìbá sàn fún ọkùnrin náà bí ó ṣe pé a kò bí i. bí wọ́n sì ti ń jẹun jésù mú àkàrà ó sì súre ó sì bù ú ó sì fi fún wọn ó wí pé. gbà jẹ èyí ni ara mi. ó sì gbé ago nígbà tí ó sì súre tán ó fi fún wọn gbogbo wọn sì mu nínú rẹ̀ ó sì wí fún wọn pé. èyí ni ẹ̀jẹ̀ mi ti májẹ̀mú titun tí a ta sílẹ̀ fún ọ̀pọ̀ ènìyàn lóòótọ́ ni mo wí fún yín èmi kì yóò mú nínú èso àjàrà mọ́ títí yóò fi di ọjọ́ náà nígbà tí èmi ó mú ní titun ní ìjọba ọlọ́run. nígbà tí wọ́n sì kọ orin kan tán wọ́n jáde lọ sórí òkè olífì jésù sì wí fún wọn pé. gbogbo yín ni yóò kọsẹ̀ lára mi ní òru òní nítorí tí a ti kọ̀wé rẹ̀ pé èmi ó lu olùṣọ́ àgùntàn a ó sì tú agbo àgùntàn káàkiri ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí mo bá jíǹde èmi ó ṣáájú yín lọ sí Gálílì. ṣùgbọ́n Pétérù wí fún un pé. bí gbogbo ènìyàn tilẹ̀ kọsẹ̀ ṣùgbọ́n èmi kọ́. Jésù sì wí fún un pé. lóòótọ́ ni mo wí fún ọ pé lónìí yìí àní ní alẹ́ yìí kí àkùkọ kí ó tó kọ ní ìgbà méjì ìwọ ó sẹ́ ní ìgbà mẹ́ta. ṣùgbọ́n ó tẹnu mọ́ gidigidi wípé bí ó tilẹ̀ di àti bá ọ kú èmi kò jẹ́ sẹ́ ọ bí ó ti wù kí o rí. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni gbogbo wọn wí pẹ̀lú wọ́n sì wá sí ibì kan tí à ń pè ní Gethsemane ó sì wí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé. ẹ jókòó níhìn yìí nígbà tí mo bá lọ í gbàdúrà. ó sì mú pétérù àti jákọ́bù àti johanu pẹ̀lú rẹ̀ ẹnu sì bẹ̀rẹ̀ sí í gidigidi ó sì bẹ̀rẹ̀ sí í Si ó sì wí fún wọn pé. ọkàn mi ń káàánú gidigidi títí dé ikú ẹ dúró níhìn kí ẹ sì máa ṣọ́nà. ó sì lọ síwájú díẹ̀ ó sì dojúbolẹ̀ ó sì gbàdúrà pé bí ó bá lè ṣe kí wákàtí náà lè kọjá kúrò lórí rẹ̀ ó sì wí pé. àbà bàbá ṣíṣe ni ohun gbogbo fún ọ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 ó tó bẹ́ẹ̀ wákàtí náà dé wò ó a fi ọmọ ènìyàn lé àwọn ẹlẹ́ṣẹ̀ lọ́wọ́ ẹ dìde kí a máa lọ wò ó ẹni tí ó fi mí hàn súnmọ́ tòsí. lójú kan náà bí ó sì ti ń sọ lọ́wọ́ júdásì dé ọ̀kan nínú àwọn méjìlá àti ọ̀pọ̀ ènìyàn pẹ̀lú rẹ̀ ti àwọn tí ì dà pẹ̀lú ọ̀gọ́ láti ọ̀dọ̀ olórí àlùfáà àti àwọn akọ̀wé àti àwọn àgbààgbà wá ẹni tí ó sì fi hàn ti fi àmì fún wọn wípé. ẹnikẹ́ni tí mo bá fi ẹnu kò ní ẹnu òun náà ni ẹ mú un kí ẹ sì máa fà á lọ ní àlàáfíà. nígbà tí ó dé ó tọ̀ ọ́ lọ gan-an ó wípé. olùkọ́ni olùkọ́ni. ó sì fi ẹnu kò ní ẹnu wọ́n sì gbé ọwọ́ wọn lé e wọ́n sì mú un ṣùgbọ́n ọ̀kan nínú àwọn tí ó dúró níbẹ̀ fa idà yọ ó sì ṣá ọmọ ọ̀dọ̀ olórí àlùfáà ó sì ké etí rẹ̀ kúrò jésù sì dáhùn ó sì wí fún wọn pé. èmi ni ẹ̀yin jáde tọ̀ wá bí olè tí ẹ̀yin tí idà àti ọ̀gbọ láti mú ní ojoojúmọ́ ni èmi wà pẹ̀lú yín ní tẹ́ḿpìlì tí èmi ń kọ́ yín ẹ̀yin kò sì mú mi ṣùgbọ́n ìwé mímọ́ kò lè ṣe aláìṣẹ gbogbo wọn sì fi í sílẹ̀ wọ́n sì sá lọ. ọmọkùnrin kan sì ń tọ̀ ọ́ lẹ́yìn tí ó fi aṣọ ọ̀gbọ̀ bo ìhòhò rẹ̀ àwọn ọmọ ogun sì gbá a mú ó sì jọ̀wọ́ aṣọ ọ̀gbọ̀ náà lọ́wọ́ ó sì sá kúrò lọ́dọ̀ wọn níhòhò wọ́n sì mú jésù lọ sọ́dọ̀ olórí àlùfáà gbogbo àwọn olórí àlùfáà àti àwọn àgbààgbà àti àwọn akọ̀wé sì péjọ pẹ̀lú rẹ̀ pétérù sì tọ̀ lẹ́yìn ní òkèèrè wọ inú ilé títí fi dé àgbàlá olórí àlùfáà ó sì bá àwọn ọmọ ọ̀dọ̀ jókòó ó sì ń yáná àwọn olórí àlùfáà àti gbogbo àjọ ìgbìmọ̀ ń wá ẹlẹ́rìí sí Jésù láti pa á wọn kò sì rí ohun kan nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ni ó jẹ́rìí èké sí i ṣùgbọ́n ohun àwọn ẹlẹ́rìí náà kò ṣọ̀kan àwọn kan sì dìde wọ́n jẹ́rìí èké sí i wípé. àwa gbọ́ ó wí pé èmi ò wó tẹ́ḿpìlì yìí tí a fi ọwọ́ ṣe níwọ̀n ijọ́ mẹ́ta èmi ó sì kọ́ òmíràn tí a kò fi ọwọ́ ṣe. àti nínú èyí náà pẹ̀lú ohùn wọn kò ṣọ̀kan olórí àlùfáà sì dìde dúró láàrin ó sì bi jésù léèrè wípé. ìwọ kò dá ohùn kan kí ni èyí tí àwọn wọ̀nyí jẹ́rìí sí ọ. ṣùgbọ́n jésù dákẹ́ kò sì dáhùn ohùn kan olórí àlùfáà sì tún bi í léèrè ó wí fún un pé. ìwọ ni kristi náà ọmọ olùbùkún ni jésù sì wí pé. èmi ni ẹ̀yin ó sì rí ọmọ ènìyàn jókòó ní ọwọ́ ọ̀tún agbára yóò sì máa ti inú àwọn sánmọ̀ ọ̀run wá. nígbà náà ni olórí àlùfáà fa aṣọ rẹ̀ ya ó wí pé. ẹlẹ́rìí kí ni a sì wá ẹ̀yin gbọ́ ọ̀rọ̀ òdì náà ẹ̀yin ti rò ó sí. gbogbo wọn sì dá a lẹ́bi pé ó jẹ̀bi àwọn mìíràn sì bẹ̀rẹ̀ sí tutọ́ sí i lára àti sí bò ó lójú àti sí kàn án lẹ́sẹ̀ẹ́ wọ́n sì wí fún un pé. sọtẹ́lẹ̀ sọtẹ́lẹ̀ sọtẹ́lẹ̀. àwọn oníṣẹ́ sì ń fi àtẹ́lẹ̀ ọwọ́ wọn gbá a lójú bí pétérù sì ti wà ní ìsàlẹ̀ ní ààfin ọ̀kan nínú àwọn ọmọbìnrin olórí àlùfáà wá nígbà tí ó sì rí tí pétérù ń yáná ó wò ó ó sì wí pé. ìwọ pẹ̀lú ti wà pẹ̀lú jésù ti násárẹ́tì ṣùgbọ́n ó sẹ́ wípé. èmi kò mọ̀ òye ohun tí ìwọ ń wí kò tilẹ̀ yé mi. ó sì jáde lọ sí ìloro àkùkọ sì kọ ọmọbìnrin náà sì tún rí i ó sì bẹ̀rẹ̀ sí í wí fún àwọn tí ó dúró níbẹ̀ pé. ọ̀kan nínú wọn ni èyí. ó sì tún sẹ́ ó sì pẹ́ díẹ̀ àwọn tí ó dúró níbẹ̀ tún wí fún pétérù pé. lóòótọ́ ni ọ̀kan nínú wọn ni ìwọ í nítorí pé ará Gálílì ni ìwọ èdè rẹ sì jọ bẹ́ẹ̀. ṣùgbọ́n ó bẹ̀rẹ̀ sí í ré àti sí í búra wípé. èmi kò mọ ọkùnrin yìí ẹni tí ẹ̀yin ń wí. lójú kan náà àkùkọ sì kọ lẹ́rìn kejì pétérù sì rántí ọ̀rọ̀ tí jésù wí fún un pé. kí àkùkọ kí ó tó kọ lẹ́rìn méjì ìwọ ó sẹ̀mí lẹ́rìn mẹ́ta. nígbà tí ó sì rò ó ó sọkún. máàkù orí kẹẹ̀ẹ́dógún. àti lójú kan náà ní òwúrọ̀ àwọn olórí àlùfáà jọ gbìmọ̀ pẹ̀lú àwọn alàgbà àti àwọn akọ̀wé àti gbogbo àjọ ìgbìmọ̀ wọ́n sì dè jésù wọ́n sì mú un lọ wọ́n sì fi í lé pílátù lọ́wọ́ pílátù sì bí í léèrè wípé. ìwọ a ní ọba àwọn júù. ó sì dáhùn wí fún un pé ìwọ wí i. àwọn olórí àlùfáà sì fi í sùn ní ohun púpọ̀ ṣùgbọ́n òun kò dáhùn kan Pílátù sì tún bí í léèrè wípé. ìwọ kò dáhùn ohun kan wo ọ̀pọ̀ ohun tí wọ́n jẹ́rìí sí ọ. ṣùgbọ́n Jésù kò dá a ní gbólóhùn kan tó bẹ́ẹ̀ tí ẹnu fi ya Pílátù ǹjẹ́ nígbà àjọ náà òun a máa dá òǹdè kan sílẹ̀ fún wọn ẹnikẹ́ni tí wọ́n bá béèrè ẹnìkan sì wà tí à ń pè ní Bárábà ẹni tí a sọ sínú túbú pẹ̀lú àwọn tí ó ṣọ̀tẹ̀ pẹ̀lú rẹ̀ àwọn ẹni tí ó sì pànìyàn pẹ̀lú nínú ìṣọ̀tẹ̀ náà ìjọ ènìyàn sì bẹ̀rẹ̀ sí kígbe sókè ní ohùn rárá wọ́n ń fẹ́ kí ó ṣe bí òun ti máa ṣe fún wọn rí ṣùgbọ́n pílátù dá wọn lóhùn wípé. ẹ̀yin fẹ́ kí èmi kí ó dá ọba àwọn jù sílẹ̀ fún yín. òun sá ti mọ̀ pé nítorí ìlara ni àwọn olórí àlùfáà ṣe fi í lé òun lọ́wọ́ ṣùgbọ́n àwọn olórí àlùfáà ru àwọn ènìyàn sókè pé kí ó kúkú dá bárábà sílẹ̀ fún wọn pílátù sì dáhùn ó tún wí fún wọn pé. kí ni ẹ̀yin à ń fẹ́ kí èmi kí ó ṣe sí ẹni tí ẹ̀yin pè ní ọba àwọn júù. wọ́n sì tún kígbe sókè wípé. ọmọ àtẹlẹ mú. nígbà náà ni pílátù sì bi wọ́n léèrè wípé. èé ṣe búburú kí ni ó ṣe. wọ́n sì kígbe sókè gidigidi wípé pílátù sì ń fẹ́ ṣe èyí tí ó wu àwọn ènìyàn ó dá bárábà sílẹ̀ fún wọn nígbà tí ó sì na jésù tán ó fà á lé wọn lọ́wọ́ láti kàn án má àgbélébùú àwọn ọmọ ogun sì fà á jáde lọ sínú gbọ̀ngàn tí à ń pè ní pretorioni wọ́n sì pe gbogbo ẹgbẹ́ àwọn ọmọ ogun jọ wọ́n sì fi aṣọ elése àlùkò wọ̀ ọ́ wọ́n hun adé ẹ̀gún wọ́n sì fi dé e ní orí wọ́n sì bẹ̀rẹ̀ sí kì í wípé. kábíyèsí ọba àwọn jù. wọ́n sì fi ọ̀pá ìyè lù ú lórí wọ́n sì tutọ́ sí i lára wọ́n sì kúnlẹ̀ níwájú rẹ̀ wọ́n sì forí balẹ̀ fún un nígbà tí wọ́n sì fi ṣẹ̀sìn tán wọ́n sì bọ́ aṣọ elése àlùkò náà kúrò lára rẹ̀ wọ́n sì fi aṣọ rẹ̀ wọ̀ ọ́ wọ́n sì mú un jáde lọ láti kàn án mọ́ àgbélébù wọ́n sì fi agbára mú ọkùnrin kan láti ru àgbélébù rẹ̀ simoni ará kirene ẹni tí ń kọjá lọ tí ń ti ìgbèríko bọ̀ baba alexanderu àti rufu wọ́n sì mú un wá sí ibi tí a ń pè ní gọ́lgọ́tà ìtumọ̀ èyí tí jẹ́ ibi agbárí wọ́n sì fi ọtí wáìnì tí a dàpọ̀ mọ́ òjìá fún un láti mu ṣùgbọ́n òun kò gbà á nígbà tí wọ́n sì kàn án mọ́ àgbélébù tán wọ́n sì pín aṣọ rẹ̀ wọ́n sì ṣẹ́ gègé lórí wọn èyí tí olúkúlùkù ìbá mú ní wákàtí kẹta ọjọ́ òun ni wọ́n kàn án má àgbélébù a sì kọ̀wé àkọlé ọ̀ràn ìfisùn rẹ̀ sí ìgbèrí rẹ̀ ọba àwọn júù wọ́n sì kan àwọn olè méjì mọ́ àgbélébù pẹ̀lú rẹ̀ ọ̀kan ní ọwọ́ ọ̀tún àti èkejì ní ọwọ́ òsì rẹ̀ ìwé mímọ́ sì ṣẹ tí ó wí pé a sì kà á mọ́ àwọn arúfin àwọn tí ń rékọjá lọ sì ń fi ṣe ẹlẹ́yà wọ́n sì ń lórí wọn wípé. Ah, ìwọ tí ó wó tẹ́ḿpìlì tí ó sì kọ́ ní ijọ́ mẹ́ta gbá ara rẹ̀ kí o sì sọ̀kalẹ̀ láti orí àgbélébùú wá. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni àwọn olórí àlùfáà pẹ̀lú wọ́n ń sin jẹ nínú ara wọn pẹ̀lú àwọn akọ̀wé wípé. ó gba àwọn ẹlòmíràn là kò lè gba ara rẹ̀ jẹ́ kí kristi ọba israẹli sọ̀kalẹ̀ láti orí àgbélébù wá nísinsìnyí kí àwa kí ó lè rí i kí a sì lè gbàgbọ́. àwọn tí a kàn mọ́ àgbélébù pẹ̀lú rẹ̀ sì ń kẹ́gàn rẹ̀ nígbà tí ó di wákàtí kẹfà òkùnkùn sì ṣúbọ gbogbo ilẹ̀ títí ó fi di wákàtí kẹsàn-án ní wákàtí kẹsàn-án ni jésù sì kígbe sókè ní ohùn rara wípé. eloi eloi lama sabakitani. ìtumọ̀ èyí tí ń jẹ́. ọlọ́run mi ọlọ́run mi èé ṣe tí ìwọ fi kọ̀ mí sílẹ̀. nígbà tí àwọn kan nínú àwọn tí ó dúró níbẹ̀ gbọ́ èyí wọ́n wí pé. wò ó ń pe èlíjà. ẹnìkan sì sáré ó fi spọ́ǹgì bọ ọtí kíkan ó fi lé orí ọ̀pá ìyè ó fi fún un mu wípé. ẹ jọ̀wọ́ rẹ̀ sí ẹ jẹ́ kí a máa wò bí èlíjà yóò wá gbé e sọ̀kalẹ̀. jésù sì kígbe sókè ní òun rárá ó jọ̀wọ́ ẹ̀mí rẹ̀ lọ́wọ́ aṣọ ìkélé tẹ́ḿpìlì sì ya sí méjì láti òkè dé ìsàlẹ̀ nígbà tí balógun ọ̀rún tí ó dúró níhà ọ̀dọ̀ rẹ̀ rí tí ó kígbe sókè báyìí tí ó sì jọ̀wọ́ ẹ̀mí rẹ̀ lọ́wọ́ ó wí lóòótọ́ ọmọ ọlọ́run ni ọkùnrin yìí ṣe àwọn obìnrin pẹ̀lú sì wà ní òkèèrè wọ́n wò nínú àwọn ẹni tí Maria Magdalene wà àti Maria ìyá Jacob kékeré àti ti Jose àti Salome àwọn ẹni tí nígbà tí ó wà ní Galili tí wọ́n ń tọ̀ lẹ́yìn tí wọ́n sì ń ṣe ìrànṣẹ́ fún un àti ọ̀pọ̀ obìnrin mìíràn pẹ̀lú tí ó bá gòkè wá sí Jerusalemu nígbà tí alẹ́ sì lẹ́ nítorí tí í ṣe ọjọ́ ìpalẹ̀mọ́ èyí ni ní ọjọ́ tí ó ṣíwájú ọjọ́ ìsinmi Jósẹ́fù ará Arimatia ọlọ́lá ìgbìmọ̀ ẹni tí òun tìkálà rẹ̀ pẹ̀lú ń retí ìjọba Ọlọ́run ó wá ó sì wọlé tọ̀ Pílátù lọ láì fòyà ó sì tọrọ òkú Jésù ẹnu sì ya Pílátù gidigidi bí ó ti kú ná ó sì pe balógun ọ̀rún ó bi í léèrè bí ìgbà tí ó ti kú ti pẹ́ díẹ̀ nígbà tí ó sì mọ̀ láti ọ̀dọ̀ balógun ọ̀rún náà ó sì fi òkú náà fún Jósẹ́fù ó sì ra aṣọ ọ̀gbọ̀ wá ó sì sọ ọ́ kalẹ̀ ó sì fi aṣọ ọ̀gbọ̀ náà dì í ó sì tẹ́ sínú ibojì tí a gbẹ́ nínú àpáta ó sì yí òkúta kan dí ẹnu ọ̀nà ibojì náà àti Maria Magdalene àti Maria ìyá Jose rí ibi tí a gbé tẹ́ ẹ sí. Máàkù orí kẹrìndínlógún nígbà tí ọjọ́ ìsinmi sì kọjá maria Magdaleni àti maria ìyá jacobu àti salome ra tùràrí kí wọ́n bá wá láti fi kùn ún ní kùtùkùtù òwúrọ̀ ọjọ́ kìíní ọ̀sẹ̀ wọ́n wá sí ibi ibojì nígbà tí oòrùn bẹ̀rẹ̀ sí í là wọ́n sì ń bá ara wọn ṣe àròyé wípé. ta ni yóò yí òkúta kúrò lé ẹnu ibojì náà fún wa. nígbà tí wọ́n sì wò ó wọ́n rí i pé a ti yí òkúta náà kúrò nítorí pé ó tóbi gidigidi nígbà tí wọ́n sì wọ inú ibojì náà wọ́n rí ọmọkùnrin kan jókòó ní apá ọ̀tún tí ó wọ agbádá funfun ẹ̀rù sì bà wọ́n ó sì wí fún wọn pé. ẹ má bẹ̀rù ẹ̀yin wá jésù ti násárẹ́tì tí a kàn mọ́ àgbélébò ó jíǹde kò sí níhìn yìí ẹ wo ibi tí wọ́n gbé tẹ́ ẹ sí ṣùgbọ́n ẹ lọ kẹ́ẹ̀sì wí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ àti pétérù pé ó ṣáájú yín lọ sí gálílì níbẹ̀ ni ẹ̀yin ó gbé rí i bí ó ti wí fún yín. wọ́n sì jáde lọ kánkán wọ́n sì sá kúrò ní ibojì nítorí tí wọ́n wárìrì ẹ̀rù sì bà wọ́n gidigidi bẹ́ẹ̀ ni wọn kò wí ohunkóhun fún ẹnìkan nítorí pé ẹ̀rù bà wọ́n nígbà tí jésù jíǹde ní òwúrọ̀ kùtùkùtù ní ìjọ́ kìíní ọ̀sẹ̀ ó kọ́ fi ara hàn fún Maria Magdalene lára ẹni tí ó ti lé ẹ̀mí èṣù méje jáde ó sì lọ sọ fún àwọn tí ó ti ń bá a gbé bí wọ́n ti ń gbààwẹ̀ tí wọ́n sì ń sọkún àti àwọn nígbà tí wọ́n sì gbọ́ pé ó ti di alààyè àti pé òun sì ti rí i wọn kò gbàgbọ́ lẹ́yìn èyí ni ó sì fi ara hàn fún àwọn méjì nínú wọn ní ọ̀nà mìíràn bí wọ́n ti ń rìn ní ọ̀nà tí wọ́n sì ń lọ sí ìgbèríko. Si wọ́n sì lọ sọ fún àwọn ìyókù wọn kò sì gbà wọ́n gbọ́ pẹ̀lú. lẹ́yìn náà ó sì fi ara hàn fún àwọn mọ́kànlá bí wọ́n ti jókòó ti oúnjẹ ó sì bá àìgbàgbọ́ àti líle àyà wọn wí nítorí tí wọn kò gba àwọn tí ó ti rí i gbọ́ lẹ́yìn ìgbà tí ó jíǹde ó sì wí fún wọn pé. ẹ lọ sí gbogbo ayé kí ẹ sì máa wàásù ìhìnrere fún gbogbo ẹ̀dá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 yóò pa wọ́n lára rárá wọn ó gbé ọwọ́ lé àwọn olókùnrùn ara wọn ó dà á. bẹ́ẹ̀ ni nígbà tí olúwa sì ti bá wọn sọ̀rọ̀ tán a sì gbà á lọ sókè ọ̀run ó sì jókòó ní ọwọ́ ọ̀tún ọlọ́run wọ́n sì jáde lọ wọ́n sì ń wàásù níbi gbogbo olúwa sì ń bá wọn ṣiṣẹ́ ó sì ń fi ìdí ọ̀rọ̀ náà kalẹ̀ nípa àmì tí ń tẹ̀lé e.